bàbá mi ni ó dìgbà tá a bá dúdú kẹ tó sọ àlàyé ọ̀rọ̀ náà fún wa. bẹ́ẹ̀ni. ó yá. ẹ bá mi èmi fẹ́ tètè sọ ìtàn náà fún wa ní kíákíá báyìí. Hmm. Ah, alẹ́ mi tètè gbọ́rọ̀ o. bí mi bá ṣe tèmi àwọ̀ ìyàwó ọmọ ẹnu oyún pé lọ. ọmọ mi hmm. ṣé ẹ rí odò yìí ẹ lè ń ah, ni. torí ẹ̀rí ìkà ló lodò yìí kọjá ó sì ti dòdò májèlé. ṣe rí ìtẹ̀ rí ìkà tí ẹ fẹ́ gbọ́ ká tó wáyé ká tó bẹ̀rẹ̀ sí ní sọ. ẹ kọ́kọ́ bu omi sókè lẹ́ẹ̀mẹ́ta kẹ́ bù ú lẹ̀. ẹ bù ú ẹ̀ẹ̀mẹ́ta ni o ọ̀tọ̀. ṣe rí ẹ̀rí ìkà tẹ wíwù ọkùnrin takuntakun ni ọkùnrin méje òun yà yà yà yà yà yà yà yà yà mẹ́fà ọkùnrin tí ń gun ọkùnrin ránṣẹ́ ọkùnrin tí ń gun ọkùnrin rọjà ọkùnrin tí ń gun ọkùnrin ròde ni àmọ́ ẹ̀rín kà bó ṣe lágbára tó ah, ìṣẹ̀lẹ̀ kọ́ṣẹlẹ̀ ńgbà náà. ọ̀nà ẹ̀bẹ̀ yìí mìnìmìnì fẹ́kùn àhẹ́ lọ́wọ́ rí mi ò ríre o. ẹ̀yin lọ́mọ nílùú òní fẹ́ ojú o ńlẹ́ o lọ́wọ́ rí mi ò ríre. ẹlẹ́rìí ire tí gbogbo èèyàn ń pè lẹ́rìí ìkà irọ́ ni wọ́n ń pa olówó orí mi ṣe rere wọn ní ká ló ṣe irọ́ ni bàbá ńlá bàbá wọn ń pa olówó orí mi ò ríre. Ah! ọkì mi inú mi sì dùn òkè méjèèlè ẹ̀kùn pátápátá ó jẹ́ kí orí mi ó mọ wú ah o ṣeun mo dúpẹ́ o o ṣeun mo dúpẹ́ àmọ́ kùbì kan tó yẹ òde ò débẹ̀ wá ní èmi lọmọ onímọ̀ owó tí ń róni láṣọ ẹ̀wẹ̀gbẹ̀ tí ń wọ ẹgbẹ́ ìyá rẹ̀ lẹ́wùmọ̀ ni ah, èmi ò mẹ́fùn láàyè ni ò bẹ́ fún wọ̀nyí àjà nínú gbú ẹkùn mà èmi máa ní bọ́rọ̀ bá dọ̀rọ̀ ogun tó dọ̀rọ̀ ogun èmi ẹ̀yìn kà ní ó kù. mo jẹ́ ẹ̀rẹ̀ bá o. lóògùn ọ̀fẹ́ o mo rí pé inú yín ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ẹ má bínú o mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín nípa ìtàn tẹ́ ẹ̀ ń sọ fún wa lọ lánàá tẹ́ ẹ rí i pé àkàlàmàgò yìí pọ̀dún jẹ. bẹ́ẹ̀ ni bàbá a ṣàlàyé ọ̀rọ̀ náà fún wa dáadáa kí òwe yẹn bá lè yé wa. àbẹ́ẹ̀ rí i pé àwọn ẹrú náà àwọn ọlọ́pàá lọ́ngbà ó túmọ̀ sí pé bá a ṣe bẹ́ẹ̀ kọ́ fẹ́ o. bàbá abẹ́rù tí mo rí ìta mo rí mú ètè sọnù gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ajá tó bá jẹ̀fọ́ òkété ó yí dandan kó ya dìgbò lugi. bẹ́ẹ̀ni. ejò tó bá gbọ́pọ̀ lọ́mì ó yí dandan kó kú. bẹ́ẹ̀ni. bí gbogbo àwọn tó sọ̀rọ̀ yín ní búburú wọ́n ṣe ń sọ tí mò ń ka ọmọ bẹ́ẹ̀ ni wọ́n kú. gbogbo ẹ̀ náà ni mo ti rí gbogbo bí ṣe ń rìnrìn àjò yín gbogbo ẹ̀ ni mò ń wò hmm. ìyá pọ̀ ń kẹ̀kẹ́ ti yẹ lóògùn ọ̀fẹ́ o baálé mi hmm? mo mọ̀ rí mú rèé tẹ́ máa sọ ni kódà mo rí orí ológbò láàtẹ̀ hmm. ìfẹ́ mà ti di ẹ̀ta ìpinnu. ọ̀rẹ́ òye wà láyé wa. aráalé ẹni ò ríra mọ́ àjòjì lókùn tí ń bá ní nọ́jà ìfẹ́ bẹ́ẹ̀ni ó bá tẹ̀ bá mi nọ́jà ìfẹ́ ó yẹ kí n mọ iye tó rẹ̀ tó lórí òṣùwọ̀n ní mi hmm. baálé mi balógun ìlú òdì kejì ìmọ̀ nǹkan ní ìfẹ́ sí mi. ṣé kò mọ bọ́ ṣe jẹ́ ni. mo kúkú mọ bí ṣe jẹ́ bí ìsì ṣàlàyé fún bí ṣe jẹ́. abálájọ lára rẹ̀. àmọ́ bí n bá tiẹ̀ bá ní lọ́jà ìjọ tèmi mọ ẹtẹni ń mọ òṣùwọ̀n tẹni náà wọ̀n ń mọ bó ti tó èèyàn tó bá jẹrú èèyàn ó yẹ kó tẹ èèyàn tó bá dárú èèyàn ó yẹ kó gbè kúrújẹ lọ́wọ́ ẹbọra ni mo máa dédé ṣe ọmọdéwọ olówó orí mi o. yóò dà fún ọ kì í ṣe gbogbo ìgbà náà ló yẹ kémi àyín kò mọ bí náà ẹ gbọ́ bọ́ bá ṣe tọkọ wa gbòbìrì ó ti bó. ọmọ yìí sì fún mi lómi ẹ̀rọ ara mi sì balẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ni mo rí àmọ́ ẹja fèèyàn lẹ̀ ẹ máa bá nǹkan mi lọ. ẹ wò ó ẹ ti ẹja fi gbogbo oyún lẹ ẹ̀rín ìka ọkọ mi amẹ́fọ̀ láàyè ṣe rí ọ̀rọ̀ tí àwọn ewé tí wọ́n mẹ́nu bà lẹ́ẹ̀kọ́ ń jẹ́ ọ̀rọ̀ ìrìn lọ́kàn tèmi náà ṣe mọ̀ pé ẹ̀ sàn tó ń lọ fún wa lánàá tí nǹkan mi fi wọlé ẹ̀ sọ fún wa mọ́ ẹ dákun ẹ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí ni ìyàtọ̀ láàárín àkàlàmàgbò àti àkànnàmàgbò ẹ dákun ẹ láyé wa lẹ́sẹsẹ ẹ̀yin ẹrú ẹ̀yin ní ẹ̀mọ̀ bọ̀rọ̀ wájú ìyá yìí ní ẹ̀gbà akọ̀nàmà ó yàtọ̀ sí àkàlàmà. àkàlàmàgbò kì í pọdún jẹ tí wọ́n máa ń wí àkàlàmàgbà máa pọdún jẹ sẹ́yìn ò mọ̀ wípé ọdẹ tí ò bá tó ọdẹ míì ó lè má fojú kan àkàlàmàgbò fún odidi ọdún mẹ́rin sí márùn-ún gbà mí bẹ́ẹ̀ ni àkàlàmàgbò tẹ́yìn wò ń ẹ̀yẹ ńlá ni inú igbó àwọn àgbà sì ń wà inú igbó kìjìkìjì lẹ ti bàbá àwa tá a jẹ́ àwa ò fojú alágbára là ń fọwọ́ mú àkàlàmàgbò ó ṣeéṣe kó jẹ́ ẹ̀ẹ̀mejì lọ́dún ká tó rí mú àmọ́ àkànnàmàgbò ẹ̀yà aṣọ ewé kan báyìí ni bí wọn ò bá gbìn dandan ni kò wù. ẹ̀rín ìkà hmm? ṣé pé iṣu ni àkànnà bẹ́ẹ̀ ni ewé ẹ̀yà aṣùkan ni kódà ó ń bẹ lágbàlá mi ẹ̀bẹ̀ bá dé inú oko mi lọ́hùn ẹ̀ mọ̀ èyí fi hàn ní kọ̀ọ̀kan ẹ̀ mọ̀ tó mọ̀ ẹ̀ ṣó ti yé yín báwọn ẹ̀ nísìn báyìí òkè ni kì í pọ́dún jẹ o. àkàlàmọ́gbò ah, ah, kì jẹ. baálẹ̀ mi hmm? èmi náà ní tí ń bi mí lẹ́yìn tẹ́ ti dáhùn lóhùn béèrè títí ẹ̀ tòrọ́ ní tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èjì <laughs> o ṣeun ẹ̀ sórí òǹkà ní ẹ̀fà òǹkà sì ní èje ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ ni wọ́n mọ̀ ń wí. ọ̀fà àti òjé ìlú làwọn méjèèjì ẹ̀yẹ tó sì súnmọ́ ra wọn dáadáa àmọ́ ìlú òjé yìí ogun ti jẹbẹ̀ ohun tí ó sì sí mọ́ àmọ́ ọ̀fà ìyún sì bẹ̀ ṣó yé yín dáadáa báyìí ní ọjọ́ mi tẹ́ bá fẹ́ pa ẹ̀ ní mo wí pé ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú òjé lọ torí pé òǹkà làwọn méjèèjì ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ lọ́mọ wí ẹ̀ ṣó yé yín báwọn. ọlọ́wọ́ nípa làákà yé yín bá lé. elédùn ọ̀ nípa làákà yé yín bá àti pé baálé mi sẹ́mọ̀ pé ìyàwó ọ̀sìn ìdílé mi ọ̀dọ̀ mi lẹ́sìn sùn o ẹ̀dúpẹ́ àrójú yín lẹ̀ lẹ́nu. ọ̀ọ́ ọ̀rẹ́ ọ̀dọ́ wa lé wa ń lẹ̀ tẹ̀lé. tí dẹ́kọ̀dọ̀ kan rẹ ètò nífẹ̀. èmi ló dé òòṣà ńlá o agéhùn má ti di ojú ayé ló nà sí mi jọgún ayé o lọ́gún olùtùfẹ̀ múlẹ̀ àjẹgùn mẹ́jọ ti ìbọn ó yẹ òkèlè mágún má ti di o agbógun dẹ̀ níta gbẹgbẹ ògùn mi rè ògùn mi nílò ògùn bí má jẹgùn tọ́ta lóògùn mi tó bí má jẹgùn tọ́ta lóògùn mi tó ayé o. kẹ̀kẹ́. lówó gan fẹ́ o. sọ̀rọ̀ ibi tó lọ gbogbo ẹ̀ nínú iṣẹ́ tó ṣe ó kù bá a kí ṣe ń ṣe ní ìyálẹ̀ta tó sì nílé tó láwọn kan tó ṣe. ǹjẹ́ àṣàmọ́ ṣàlàyé gbogbo ohun tó yọ ṣàlàyé fún wa tó sì ní. gbogbo ẹ̀ ti ṣàlàyé fún mi kódà ó fún mi láwọn ẹgbẹ́ kankan tó fi ń la. èyí bá ti sẹ́nu nígbà tí wò ó sì ń ṣe bàbá bọ̀dà bá wọn. bàbá lóògùn ọ̀fẹ́ o lálẹ́ mo fẹ́ gúnyán ní o òwòdó kankan lágbàlá èmi nígbà. gbogbo ìtọ́wà ó ti fà ya. ẹ lọ́jà tó kọjá owó tí mo fún yín pé ẹ fi rodó ńkọ́. ara. àmọ́ gbogbo ẹ ti ya. ó ti ya. ó dábàá wọn ó dábàá wọn. Eh, tó bá rí bẹ́ẹ̀ olórí wo ní bẹ́ẹ̀nu lé náà wọ́n lórí. olórí àṣàkẹ́ wà nílé. àṣàkẹ́ àbí àyìnkẹ́. Ah, àyìnkẹ́ àyìnkẹ́ ló. <laughs> torí ojú òbí ni àṣàkẹ́ kò dáhùn eh, bó bá rí bẹ́ẹ̀ àwọn wọlé òkú àyìnkẹ́ wá. àyìnkẹ́ àyìnkẹ́ o. kálí wá sí àyìnkẹ́ dákun ìjẹ́ bí wọ́n bá rí odó o lè gúnyán. balẹ̀ mi èèyàn hmm? ti àjẹ́ ń gúnyán. o lè gúnyán dáadáa ọ̀dà tó bá yọ ẹ ìwọ gbé ọmọ odó ìyàwó wa wọlé kó lọ kó oṣù tó yẹ kó lọ kó wa. tí wọ́n bá sáré odó o gúnyán o ah! gúnyán o sì gúnyán.

bó o bá lè gúnyán jẹ́ ẹpẹ lòmíì kó wá gúnyán o. bàdé mi ń gúnyán. Ah, ìdí ìlẹ̀kẹ́ mọ̀ ń bẹ bí tó mọ̀ lè gúnyán dáadáa. Ah, ó dá olójú pé o ah, ìdí ìlẹ̀kẹ́ ló gan fẹ́ o. ó mọ̀ ń gbọ́ olóhùn ò lè gúnyán. ó gúnyán ẹ lè gun báyìí ta ẹ lè gun. ìdí ìlẹ̀kẹ́ máa ń bẹ bí tó bá yín gun àbí kí dílé kí o bẹ ogún yán ni. ẹ bá lè gun ẹja abáyégún. ọba lè mí kò gbogbo ohun tó ń wí wò ní gbọ́ ní òní gbọ́ sọ gbogbo ibi àtàyè ò ń dà dákò oyún mi o ah, balẹ̀ mi balẹ̀ mi ẹ dákun èmi lórí tó ń gbọ́ ibi àtàyè oyún yẹn ń gbọ́ ẹ̀gùn sọ gbogbo ẹnu rẹ̀ tó fi ń bí pété tí mo gbọ́ mọ́gún. mo ní mọ́gún kiri. ẹ gbogbo tí sàn kan mú gún mo àwọn ṣàmọ ìjà yóò wù lẹ́rú lórúkọ fẹ́ o. jẹyàn àbẹ́ ẹ̀ ní jẹyàn. Ah! àṣàjẹyàn àṣàjẹyàn ẹ jẹyàn ah, ikú ayé mo tẹ̀ jẹ́ ìwọ̀ ó jẹyàn. kábíyèsí kábíyèsí ẹ máa bọ̀ <laughs> ìyàwó ọ̀sìnkì. Ah, ẹ̀rín ìkà hmm? nínú ìyẹ̀wù mi. <laughs> ìyàwó ọ̀sìnkì mo fẹ́ bá ọ lájọṣepọ̀ ni. mi ní rírú ẹ̀. níbo. kábíyèsí. kábíyèsí kí ni. àwọn ẹ̀ṣọ́ idà. ní kí ni tó bá pẹ́ lógúnlógún kò ní jẹ́ ọ ah. tó bá pẹ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n kò ní jẹ́ ọ. orí ìyá mi sí. mo yàn súnlẹ̀. bàbá ó má dàfẹ́ ni tí ò ní dà oúnjẹ afẹ́fẹ́ tí ń gbé ni lọ báwo rìn àjò. kábíyèsí kábíyèsí kábíyèsí. Kábíyèsí o. Kì í ṣẹjọ́ mi o. Ẹ̀rín ìgbà ló wọlé tọ̀ ah, mí lójijì. Ah, ẹ foríjì mi kábíyèsí. Kì í ṣẹjọ́ mi pàdánù kìí ṣẹjọ́ wọ ẹ̀rín ìkà ọyọ́lẹ̀ wọnú ààfin gbogbo àwọn ẹ̀ṣọ́ tí wọ́n yí káàfin gbogbo wọn pátá wọn sórí ibú ẹ̀rín ìkà wá yọ wọnú ààfin kọ̀ wọnú ilé ẹrú kọ́ lọ rèé báyìí tí ọ bàbá ló pọ̀ ọwọ́ abọ́ dọ́nà mo fẹ́ béèrè béèrè gbẹ̀yìn lọ́rẹ̀ nígbà tẹ́ ẹ̀rí ìkà ẹ̀rín ìkà tọ́ra gàgà wọ̀ ṣé kò sí ìbéèrè mò ń bí ẹkún ló fún. ilé dáhùn. ọ̀dà o ò lè dáhùn ọjà lẹ́kẹ̀ àbí ọjà lẹ́kẹ̀. kábíyèsí gbogbo ìrẹ̀kẹ̀dí ìrìnà rí kàṣá. torí kórì ẹ ti burú. kábíyèsí ẹ ṣáà. ó kú ọmọlẹ̀ ó ṣe hàn hàn hàn débi pọ́jálẹ̀kẹ̀. irú ẹ̀sìn wo rèé èmi ọba ọba tó ba lórí ara alẹ́ tó ba lórí ara òkú kánìkan ó sì ra gàgà kó kó ìyàwó mi. kò ṣẹjọ́ mi ṣe ṣẹjọ́ mi kábíyèsí. Erika Erika ilé lọba wà mo fẹ́ kó wo dé àárín ọ̀dẹ lọba wà mo fẹ́ kó wọ̀ ọ́ kánlé ibikíbi tó bá wà afẹ́fẹ́ ò ní fi ọmọ kan di oko la bó ṣe wà yìí tẹ́ mọ létí rí ọmọ sí etí ológun ní òní di lókè àjà kọ́mọ lè gbọ́ fún èfètí èkúté ọwọ́ mi ńlẹ̀ mí rẹ ó ti bọ́ bó ọba lógun eégún tó ọba lè gbèjì ògùn lẹ́ẹ̀kan fọ́nrán òkú kan sọ níbi gbájà nàkú rẹ dé obìnrin yìí kábíyèsí. ó yà fẹsẹ̀ mílẹ̀ sọ́yìn sọ́yìn sọ́yìn. <laughs> òní dá fún gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ ìlọ́nà ọ̀run àkútúkú yín èèyàn kan ó sì wọnú ààfin ní ó sì dẹ́mi gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ ó dá légbodò ẹ̀ ní soríire lọ́nà ọ̀run ó múlẹ̀kẹ̀ tiẹ̀ ọjà ìwà ọ̀run ọ̀hún kùn lọ́wọ́ à ń sèfẹ́ ìyá mọ̀ jẹ́ mi. kì í ṣe ẹjọ́ mi kábíyèsí. ẹ̀yin wọ́n ní bójú bá ń pa kan ọ̀rẹ́ gbogbo wa lè jọ pa ẹdún kí ló dé tẹ ẹ dákẹ́ bí ìgbà tọ́rọ̀ mi ò kàn yín ẹ wo bí iwájú bá ti bàjẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìpàkọ́ ò níyì mọ́ ah, ah, ẹ̀rín ìka ó ṣe ń tó tó bá ẹ sì dákẹ́ ń wòran bí ìgbà tẹ́ ẹ mọ̀ ẹ wo òjò rọ̀ ọ ń payọ̀ inú òrì ń dùn ah, kórìí ọmọ yọ̀ láyọ̀ ju òrùn bẹ́ẹ̀ ràn tó ń ná ọyọ̀ gẹ́rẹ́gẹ́ mo mọ̀ pé oyè tó kára abìkan ń bọ̀ wá kára òdì kejì àbí. kábíyèsí o kẹ pẹ́ fún wa kábíyèsí bí ara òkèrokun tí lára ọ̀rọ̀ adìẹ ti wà nínú ìwádìí tí a ṣe a rí gbọ́ wípé ẹnìkan wà tó jẹ́ jagunjagun ní ìlú ajérégún kábíyèsí wọ́n jẹ́ kó yé wa wípé ẹ̀rín ìkà àti jagunjagun yìí tí a ń pè ní ọ̀yẹ̀là wọ́n ní nǹkan báyìí wọn èmi ìbá ní kábíyèsí bóyá kí a ṣètò má ṣe dọ́dọ̀ ọ̀yẹ̀là yìí wá bá wa omi paná iná burúkú tó ń jó yìí. kábíyèsí jẹ́ pé àkọ̀mọ̀ ayé nìkan mà ti dé báyìí. ẹ̀ka ẹ̀rín tí yóò yẹ̀ láàrín síbẹ̀síbẹ̀ ló wà lóṣù kájọ pẹ́ lórí. ọjà fún ọ. kẹsàn fọkàn jẹ kó pẹ́. káre. ṣe é rí ń ta bá ń ta ẹjẹ́ á máa tọ́ olúwa mi ó ṣe bí òwe. tá a bá tá a bá tọ́ ìdẹ̀rọ̀ nídìí ni. nígbà dọ́rọ̀ lẹ̀ pé àwọn ọkùnrin fẹ́ bá sọ̀rọ̀ ìyálòde gan tó máa rìn kàyí ìwọ olùkọ́sì ọ̀tún ìwọ ọ̀tún ọ ah, gbàgbé pàtó náà ah, gbẹ́gbẹ́ ah, ọ̀sẹ̀ yẹn kan náà mò ń bọ̀ o mò ń bọ̀ kábíyèsí aláṣẹ kejì òrìṣà àbántawà àjòyè àṣẹntìyìn ẹ bá ní gẹ́ bá ṣe bá wa fàṣẹ sí ẹ bá mọ̀nà àti tọ̀ náà ní tọ̀ ìyálòde àti rámúgángan rẹ ọ̀sẹ̀ yẹn kan náà nínú ìlú ìpẹ́lọ́yẹ̀lá tó ń sọ hmm. bẹ́ẹ̀ ni olóyè òótọ́ ló sọ. ẹ dákun ìbéèrè tí mo fẹ́ bí ni pé ṣé bá a bá ti rí ọ̀yẹ̀là tó mojúsù okùn yóò mà ti tú. kábíyèsí bí a ṣe gbọ́ kọ̀ọ̀kan. ẹ ṣeun. èmi tí mo ní kí wọ́n ẹ má kó obìnrin sí yín ìyálòde wọn ò fẹ́ kọ́rọ̀ wọn fẹ́ jù àmọ́ ọ̀rọ̀ tá a bá ti sísọ lójú ẹ̀ ó ti kú láì wò ẹ pè ìyálòde ìwọ olúkọ̀tù ìwọ kankan ni tó o má bá ọ̀yẹ̀là wa ẹ pè ìyálòde ẹ lọ́ọ́ dorí ọ̀yẹ̀là owó ni ó gbà lọ́ọ̀ mi ni ẹṣin ní ọgbà lọ́wọ́ mi ni ẹ náà tó létí ẹni mo fọ́nà àbáyọ ní wàrà sísan ẹ gbọ́. kábíyèsí ó túbọ̀ gbọdọ̀ tì mí o. Hmm. àdìgún. ó ìyá mi. àdìgún àdìgún ọkọ mi ẹ mélòó gan mo bì ọ́. ìyá mi ẹ mẹ́ta lè pè ní. ẹ mẹ́ta mo hmm. àdìgún mo pè ẹ́ ní kọ̀kọ̀ mo pè ẹ́ ní bàbá lórí ọ̀rọ̀ agídí inú rẹ yìí àfi tinú mi ni n ó ṣe ti ń bẹ ọ̀fà yìí àdìgún mo ń ké fún ọtọ́ o mo tún wò sùsù mo tọ àwọn ẹgbẹ́ rẹ lọ àwọn olórí ọ̀dọ́ mo pè wọ́n kán dákun kán bá mi bá ọ sọ̀rọ̀ mo sì mọ̀ pé wọ́n pè ẹ́ wọ́n bá ẹ sọ̀rọ̀ ìwọ gangan tinú rẹ ló ṣe lòún wù. ẹ àdìgún <laughs> tèmi tí mò ń ké fún ọ tèmi mọ̀ yé mi àdìgún tèmi yé mi o ó yé mi o hmm, mo ké fún ọ tó. <laughs> ìyá mi ẹ sì mọ wí ẹ sì ń wí látàárọ̀ pé ti yín yé yín ẹ wo èmi ò lè gbà o kí ẹnìkan máa ẹ̀rín tàbí kílọ̀ pé kó máa fi gbogbo àlàkàlàkà nínú ìlú yìí èmi wọ́n gbẹ̀sán gbogbo ìlú yìí lára rẹ̀ bẹ́ẹ̀ mo wí. kí n tiẹ̀ Adigun ìwọ ló gbẹ̀sán gbogbo ìlú yìí wò mí tèmi tó yé mi tí mò ń wí fún wọn wọn ò jẹ́ kó mọ̀ torí gbà míì àsìkò ọ̀rọ̀ kò ní sí ìgbà míì àsìkò ọ̀rọ̀ ó sì wà sórí méjèèjì ló ń bẹ lásìkò yìí wọn ó sì jẹ́ kó yé o sórí níjọ́ kan láṣà ìdédé rí ẹ̀rín kà tó bèmí àti bàbá rẹ̀ lálejò. ìyá àdìgún àwọn yorùbá bọ̀ wọ́n ní àti kékeré nìjímèrè tí kọ́mọ ẹ̀ ló gé ṣe ẹwà àti inú oyún ní ti lè tìró fọmọ tiẹ̀ èmi ò wá rí àpẹẹrẹ kankan wọ́n lára nípa ọ̀rọ̀ ọmọbìnrin. ẹ dákun bàbá àdìgún kí ló fa gbogbo ètò ìjọba. èmi ò rí súrà kan pé bóyá ó fẹ́ múra lé ọkọ kò rí kò tiẹ̀ kò sí kò gbáyàyà kò múyángán kò tiẹ̀ ṣebí odò bá fẹ́ rọ̀ ṣebí ó kù eléyìí ò tiẹ̀ kù kò kù bí èlùbọ́ kò ṣe yángán kò ṣe yángán ọwọ́ ẹ ló sì wà. ń gbọ́ bá mi mi mọ bẹ́ẹ̀ ṣe ni. sọ́tàn ọ̀kẹ́rẹ́ bí nǹkan ọbẹ̀ olóhùn bímọ. ẹ o tún fẹ́ fi pa ọmọ kó bá mi. ẹ ah! mọ̀ pé ṣé eyín tí mò ń ṣe yìí kò fún mi láàyè rárá ẹ dákun ṣé bójú mẹ́rin lọ ní ń bímọ. ojú mẹ́rẹ̀ẹ̀rin náà ni ó tọ́jú rẹ̀ ẹ sáà mọ̀ pé iṣẹ́ òwò iyùn tí mo gbé háwọ́ kò fún mi láǹfààní àti máa ah, ó yẹ kẹ́yìn náà mọ̀ ẹ dákun àjọ máa tọ̀ náà ni bẹ́ẹ̀mi bá ti gba bí okòwò tèmi lọ kẹ́yìn náà máa bá mú mi. ó sì jẹ́ nǹkan lábùkù láàrin ìgboro òlu ó gùn mí kì í ṣe bí ti wèrè o ó jẹ́ nǹkan lábùkù. Ah, àtàràsìkò yìí lọ kẹ́yìn náà mọ̀ bá ń bá a. ẹ lẹ́lẹ́yìn o bàbá dìbò kádàrá èmi ẹ̀ ọ̀pápọ̀ tẹ́lẹ̀ ojú ọmọ ìlú ti fẹ́ fi mú mi. ẹ kádàrá èmi rẹ sì papọ̀. ẹ ẹ ṣègbéyàwó fọmọ yìí àbí kí ni mò ń gbọ́. ẹ ṣe wá ṣàdúrà fún wa ni àbí bò ní ah. ìdájẹ. a ah, kò ní dáa fún ọ. lẹ́nu èpèlè ní ìfẹ́ sẹ́yìn. má fọwọ́ fà mí má fọwọ́ fà mí kání ta ló ń bá wí. ilé mi màmí ah. èmi ẹ̀rín nìkan ọmọ tó jẹ́ pé bó ṣe wà yìí á di ìyàwó mi láìpẹ́ yìí. ìwọ bẹ́ẹ̀ ni èmi kíní ìwọ̀n ò gbádùn tí n bá gbádùn fún wa mi wọn ò ní kú òmù ìyá mi ah! ìwọ ìwọ o ti kàbùkù lónìí. iye mi náà àrògọ ọfẹ o ọmọ ìyá ọmọ mi mọ ni. gbẹgbẹgbẹgbẹ kẹrin ọmọkùnrin kú kí ni ìkẹ́ tí ń ṣe ọ́ kí ló fi dọ́wọ́ tó fi dọ́lẹ̀ lẹ̀ ah! tábí ọgbọ́n ah! táà nìran ẹ̀. ayé o kí ló kẹ àti kí ló ní ọmọ mi ò fẹ́ dá mi lọ àti kótó wá ní. Ah, mo sì ní mi ò ní mú jẹ lónìí mo ní mi ò ní mú jẹ. mo dà fún yín. Ah! Ah! ọmọ yìí. àríkà ṣèfì bàbá àdìgún bàbá àdìgún ọkọ bá mi pọ̀. rèé ìyún ni bẹ́ẹ̀ ní kàdó pa nílẹ̀ òun ló jẹ́ kí n pè mí nìkan lọ́wọ́ yín ẹ wo ìyá mi má fọkọ bàbá mi gàlà ọjọ́ kan lè lọ́kọ̀ ìyá mi wọ̀ nígbà wọ̀ nígbà ara wọn ò nígbà àwọn tí mi ò sá. ṣé kì obìnrin akíkanjú láàrin ìlú ṣé ẹ ó ṣe lajú máa wò rèé tí gbogbo ìlú ò fi dákẹ́ tẹ̀dó náà ṣe bí wọ́n ní ẹ̀yin obìnrin máa ń gbàjẹ́ ẹ̀ ṣe ló wá àjẹ tó lágbára kan gbà tẹ́ fi mú ẹ̀rín kà. ẹ̀yin akọni àwọn ọmọ ya. àwọn ni ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ ẹ ẹ kú iṣẹ́ ìlú ẹ ẹ ẹ ẹ afẹ́ rí òun ẹ ìwọ tẹ̀síwájú díẹ̀ fún wa. báwa méjèèjì bàbá kò ṣeé ṣe àjọ ń lọ ni wọ́n sì jọ wọn ránṣẹ́ ni. dákun dákun ọlọ́mọkùnrin mi dákun ìwọ bá a sún síbẹ̀ o. asámọ̀ tọ́tọ́ ti ń bẹ́ńlẹ̀ yìí ṣáyà ibo ṣe bí ìdí bá fà kára wọn á tẹ̀lé ni mm, igi ṣoṣoro á sì máa sọ̀rọ̀ igi ṣoṣoro bẹ́ẹ̀ sì ni igi gàgàrà á máa sọ̀rọ̀ igi gàgàrà èmi rẹ̀ á máa sọ̀rọ̀ ara wa kalẹ́ ni ibi bí n bá lọ àjọ lọ ni. ẹ òótọ́ ló sọ. kì í ṣe pọ̀rọ̀ náà le ẹ ìlú lẹ̀ yìí ìwọ rọra tẹ̀ ó níṣẹ́ tí bàbá ràn yín ìlú lẹ̀ sì ń ṣọ́ táwọn asáré rohùn ẹ káàkọ́gun méjì ò máa wà papọ̀ lẹ́ẹ̀kan náà ìwọ máa ṣọ́ káwọn asáré rohùn ẹ ẹ tẹ̀síwájú fún mi fún mi yàn. ìṣẹ́jú kan o o ò ṣe ìyálóde ló fẹ́ rún iṣẹ́ kan bóyá kò rí ìyálóde. bóyá ìyálóde ló ń gbà. Hmm, ìyálóde. yóò dáa fún ọ àṣẹ o àṣẹ o ayé rẹ ó dáa àṣẹ. wo nílùú yìí à ní wọ́ọ̀tì. àṣẹ o. sórí iṣẹ́ bàǹtàbàǹtà kan la fẹ́ bẹ̀ ọ́ iṣẹ́ bàǹtàbàǹtà. inú ìlú sì dùn tọ́ba ilé jí sẹ́wọ̀n sọgbọ́ mi àmọ́ kìkì kò kàn án lọ́wọ́ àfọ̀ náà tọ́ba fi sí lóòsà níkà. ẹ fún mi nìkan babalóye. ẹ ẹ mi ò ẹ ìyálóde mi ò mọ̀ bóyá òun ti sọ fọ́ máa wo wípé kábíyèsí lòun yóò kọ́ ilé ńlá kan sẹ́yìn àkún àti ọmọbìnrin awílẹ̀wà méjì tí ò wá di ìyàwó fún ọmọ ogun. ẹ ẹ ẹ wò ó sọrí tọ́lọ̀ tó sọ sọ̀n gbọ́ mi tọ́lọ̀ tó sọ ṣùgbọ́n wò mí dáadáa kì í ṣe pé àárẹ̀ ń tà lè rìn bí kò tó pa tó dé ilé pa ni torí láti ràn alẹ́ ń tà lè rán sọ̀n gbọ́ mi nítorí sọ̀rọ̀ ẹ kò pa tàbá ń ta ó ọ̀dọ̀ lọ́la dọlọ́rọ̀ ó lẹ́yìn tó sọ fún o kí gẹ́gẹ́ bí ohun tó sọ kí ṣe pé ààrẹ ta ló lò ṣùgbọ́n torí bàbá mi àti bàbá bàbá rẹ wo bí wọ́n ṣe wà rí nígbà tá a sì bẹ̀rẹ̀ wò pé ta ni ẹni tó lè gbá kiri mo rí i pé hmm, ọmọ èèyàn mi ló tọ́ sí tó bá ti ṣàwọ̀ ti tolówó gbogbo ẹ̀ bó bàǹtà bàǹtà ń wọ̀ ló gbà ó ti tolówó. olóyè hmm? ṣé ẹ fẹ́ gbọ́ mi dáadáa hmm. ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ẹ̀rín kà ó kọjá àjànàkún borí kan fèrè bí a bá rẹ́rìn ká mọ̀ pa rẹ́rìn ká sọ pa rẹ́rìn o bàbá bí kò bá mọ̀rù kérégbé bẹ́ẹ̀ kó fúnra o sódà yẹn lójú pé kò ní lẹ́yìn. kò sí nǹkan kan kò sí nǹkan kan. jẹ́ kí n sọ fún ọ ò lè níwájú káṣẹ̀ wá sọ wípé ó fẹ́ lẹ́yìn adóòtí dolówó ó ti dolówó. ṣé wọ́n ẹ sọ wọn ọmọ mi ni ọ ṣé wà ó wà ríbi tí ọ̀dà ńlẹ̀ kíkí wá náà torí sí gbà tí ì ṣe pé mo fẹ́ pa ọ́. ẹ ǹ bàbá lóye ṣé ilé òun ra òrùkọ tó tí n bá máa dá ẹ̀sìn màá máa dá fún ẹ̀rín kà ilé yá ẹ jẹ́ tètè máa lọ torí bàbá wa ẹ̀rín kà ń wá fún mo rò pé bóyá ẹ dá sáà ń dá mi ni ìdí nìyí mo fi béèrè lọ́wọ́ yín tí n ó dà ẹ sọ tí n fún mi ẹ sọ tí n fún mi. tó bá wà kátó kàkà sí méjèèjì mm, lẹ́kọ̀ọ́ náà mm. ẹ sọ tó bá dọjọ́ rọ̀ padà wá sọ kó wà ní létí ọpọ́n kì í sì wọ́n nìkan lọ́lọ́. Hmm? ẹ rí sọ ẹ rí sọ ẹ rí sọ bójú bá yọjú kóhùn má yẹ o kóhùn má yẹ o. àbọ̀ mẹ́nu mọ́ni àbọ̀ mẹ́nu mọ́ni. Hmm? di àwò mẹ́ta tí kìí gbọdọ̀ nù. o wàá sì sọ fún eh, màmá ẹ ti yẹ eh. Eh, ẹ ìdílé kẹ. ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ìwọ nìkan ní kò wáyàn ìwọ nìkan. Hey. òtí àwọn onúlé òtí táwọn ọ̀táládé lágbàdẹ̀dẹ̀ gbogbo ilé tiẹ̀ tí òkò ń jòkó kè wọ́n ti gbọ́ ẹ̀fọ́n òde fún láfọ̀dé fún lọ́ọ̀gbẹ̀ èyí tí yàkú bàbá mi sílẹ̀ lè dèdè yé èfolúwọ̀ ọmọ dídáwó èfolúwọ̀ ọmọ tẹ̀lẹ̀ èfolúwọ̀ ọmọ èkó ọmọ níyà wọ́n ní kó wá sọ wọlé bàbá rẹ̀ wọ́n ní kó tó gbòdì wọ́n ta sílẹ̀ wò ìṣòwò ọ̀hún abánigbòwò yìí ṣe. ẹ̀rín ìkà ẹ̀rín ìkà tí o bá gbọ́ ọlọ́gbẹ́ nìkan ògùn ògùn ẹ̀rọ ọlọ́gbọ́n níyẹ níyẹ dáfún ṣìgbìdì ogun lọ sílùú ẹ̀ àgbèrí dáfún olúlọ ẹ̀ àgbèrí ibi tí ṣìgbìdì gbé ogun wa ṣìgbìdì mà tó wọn lágbá tó wọn lẹ́sẹ̀ lákúgbẹ́ kiri ẹ̀rí ìka ooo. <laughs> àdàbà wúmìnà èmi ló dé tó o pè mí nígbà ìjayà àmọ́ yóò rè fẹ́ òun ló ti ń yọ sí mi tẹ́lẹ̀ kí ló dé tó wá bá mi èmi ló ṣẹlẹ̀ pàṣẹ òfurufú ẹgbẹ́ sọjá náà àjà òfurufú àjà jì tó nílò bá fura o lè ní òkò ní kò tí mo wù báyìí mo sì fẹ́ kí ègbò rẹ mo sì fẹ́ kí òfura lẹ́kọ̀ọ́ fura ni. dákun tí n bá gbọ́ ẹ yé dáadáa o ohun tó ń jẹ́ ó yé mi ni pé mi ò gbọ́dọ̀ sun àsunpìyè mọ́. ǹbẹ́ ni. pé kí n mọ sọ́ra dáadáa. ni mo ti sọ ni mo ti sọ. dákun já ara ẹni tó lè gbàbọ̀dẹ̀ sá fún mi nínú àgbà. Ah! èmi àdàbà òun mílẹ̀ mọ̀ oníṣòwò gidi ló sọ bẹ́ẹ̀ mọ̀ ayé mọ gédégédé lórúkọ tí wọ́n ń pè fún wọ́n ti gidigidi lórúkọ tí wọ́n ń pààrùn òwò fẹ́ ẹ̀rọ mọ́lọ́mọ́ lọ́gọ̀jọ́ òun lọ́gọ́dọ̀ pa àwọn ìyáná ẹlẹ́yẹ tẹ́wọ́ fi níbo níjà máa jẹ ní ọ̀fun ọmọ wọn níbo níjà máa jẹ ní ọmọ sí ẹ̀rọ tó súnmọ́ bí ìṣòwò ní mímọ̀ bò ní fún ọ wọ́n ní bó bá kù díẹ̀ ó tún níbi kan tá a tún yẹ sínú ó kù díẹ̀ nù ó tún níbi kan tó yẹ. tó bá kù wọ́n ní kókó tí wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n. ó ṣe mo dúpẹ́ o ẹ fẹ́ gbá bọ̀dé <laughs> ẹ gbàgbé ni wípé bóbìnrin bá wọ gbaṣọ gèlè ní lékè ni bọ́kùnrin náà bá sì wọ gbaṣọ fìlà ní lékè èmi ní kùn lékè gbogbo yín. <laughs> ní ayé yín ò ní bàjẹ́ gẹ́gẹ́ bí mo ti ṣe ń bọ́rọ̀ mi jọ ẹjọ́ àdìgún mo ní ń wá tuntun ni kódà mo ṣe bí pé n ò bá láàrin yín gan ni wọn mọ̀ pé wọn ò ní báyìí ẹ dákun ẹ bá ń pe ọmọ mi bí ó ti ń gbọ́ kí ni tó jẹ tẹ́lẹ̀ kùn gan tó lóun ò lọ rè bá kí ni wọ́n ti ń pe ìjà ẹ̀rín ìkàjà ẹ dákun ẹ bá ń pè é ogun náà kan ṣoṣo gbọ́dọ̀ ṣeré otí odò gbogbo yín náà lọ́mọ mi o sọ̀rọ̀ ní iye yín ẹ bá ń pè é ẹ̀bẹ̀ mo wá bẹ̀yìn tẹ́ ẹ gbọ́ mi. ìyá wa ẹ wo bẹ́ẹ̀ ṣe sóhun kò yé gan àgbáyé ó dalẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe wá pòbìrì kò tó pé ẹ wá fẹjọ́ rẹ̀ sùn wá ṣé ò ní dá ṣe bí àyè ìlú ládùúgbò tí wọ́n bá wá sí àwa ẹgbẹ́ rẹ̀ sì là ń bẹ́ ń bí èmi sì lórí olórí ọ̀dọ́ gbogbo wa pátá la ó wà pẹnu wa pọ̀ lákẹ́ni yóò sì gbọ́ àgbà oríire wà fẹ́ burú kò wà ní gbọ́. ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ èmi pé tí olórí ọ̀dọ́ bá ti kúrò lórí àtẹ èmi ló kàn èmi ní gbàkejì olórí ọ̀dọ́ sẹ́rí àdìgún tẹ̀ ń sọ̀rọ̀ yìí títí ọ̀gẹ̀dẹ̀ ní ìkó tó wọ́n yàgá tí ìyá wa àdìgún báwọn bá péjọ ń bí pé ká bá sọ̀rọ̀ bí ọ̀bá gbọ́ ẹbí lẹ́bí mi kọ́. kẹ́ni ló ọ̀dọ́ yìí ìmù yìí tó pẹ̀lẹ́ ní ẹ̀rín ìka kò tó bẹ́ẹ̀ kó wojú èmi èmi náà ó ti sunkún pa òun bá mẹ́rin ìka rí ẹ fọlọ́ àdìgún lẹ̀ ya wa. ẹ wo ìyá wa ìyá wa pẹpẹ o ah, akíndani gani ni wọ́n arákùnrin kẹ o ti sọ̀rọ̀ bẹni tí ò ní làákàyè àjà ah, ah. ọ̀rọ̀ yìí náà ni má bá ti wíwù ọmọ wíwù kí náà ti wíìsì náà ti bú ẹkún ẹkún ọ̀hún tá a sì ń sọ ló fara balẹ̀ àbí ọmọ tún fẹ́ ké fún mi. ìyàwó ẹ mọ̀ bínú ẹ mọ̀ bínú àti pé ṣe bí mo gbọ́ gbọ́dọ̀ rẹ ni àdìgún ń bẹ. èmi ní bá wíwù. ńlá hmm, fi rẹ bẹ́ẹ̀ ni lọ́wọ́ ilé rẹ ló gbé gbogbo yẹn sọ̀rọ̀ bíi akídanda ní báyìí ẹ bá dìgún lè mí. omi ọkọ mi kò tó jà ṣe bọ́ọ̀ rẹ̀ jọ ń gbogbo yín adùnkún lè bẹ́ ń lé rẹ̀ kò sí mú jọ kí n sáwà bá yín jà àlàyé ọ̀rọ̀ la jọ ń ṣe fúnra wa. bí gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ìyá àdìgún sì ti fẹjọ́ lọ wá mo ti ti dá wọn lóhùn pé kọ́ mọ́ ọ lọ a ó pa ó pa ọ a bá wí ẹ ẹ ẹ sì ṣe sùúrù. ẹ ẹ wo ìyá kẹpẹ o ẹ wo ẹ máa relé ẹ gbèrè gbọ. ẹ sáà mi pè é kẹ bá ń bá a sọ̀rọ̀ n ò ní wá gbogbo yín tì o. ọ̀kẹ́rẹ́ gọ̀yà wa ẹ̀ mọ́ lọ. amadigun amu bí Fatima Ahmed yẹn ti mú amu amu pa olórí ọ̀dọ́ ọ̀rọ̀ tí ẹni tó wà lọ́hùn yẹn sọ lẹ́ẹ̀kọ́ dùn. àdìgún mébí wọn mò ń bá sọ̀rọ̀ látàárọ̀ agídí rẹ ti pọ̀ jù o. ṣé ló kàn ń sọ̀rùn filenge filenge kí ló mọ̀ ń ṣe ọ́nà àmọ́ bọ́ sọ̀rọ̀ ò ní gbọ́ ẹ mo máa ń sọ tèmi agídí rẹ pọ̀ o ẹ kí ni kí ni gbogbo agídí tó ń lò ìpàápàá. Adigun ìwọ mò ń bá sọ̀rọ̀ ẹ Adigun mò ń bọ́ sọ nísìn ò gbọ́ mò ń bọ́ sọ nísìn ò gbà ṣé o ti rí àbí lórí ọ̀rọ̀ ẹ̀rín ìkà ìkọ́ni mẹbí bàbá gbọ́pọ̀lọ̀ tí ò bá ti jọ kọ̀ọ̀kan ó di dandan ká gbèjúlẹ̀ ni Adigun ah, wo a kì í rẹ́jẹ̀ mọ̀kúta lẹ́ẹ̀mejì má fọkọ bàbá mi dáná ọjọ́ kan lèèyàn kọ ṣé o ti gbọ́ ẹ̀rín kàbí kí n la. wọ́n jẹ́ kó yí ẹ̀rín kà wípé àgbà tó níjò tí ó sà ara kú ló ń ya èmi kìíní mú bíbẹ̀. ẹ dákun torí Ọlọ́run ṣé lórí ọ̀rọ̀ tá a wà ń bẹ yìí àánú rẹ̀ ṣe mí tèmi sì ṣe tẹlẹ́dùà nítorí pé ẹ̀rín ìka tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ kì í mèsè èèyàn kan yẹpẹrẹ èèyàn tó jẹ́ pé tí tẹrú tọmọ bá rí àbí tí ọba àbíjòyè bá pàdé lọ́nà wọ́n máa ń bẹ́ ẹlùgbò ni ó ní wọ́n nìkan ṣoṣo ló ló fẹ́ lọ pàdé wò ó kò ní dáa kó fẹ̀mí ara rẹ̀ wéwu bá a bá ti ń bọ́ sọ́kò mọ́ ọgbọ́n ni kí ni nǹkan náà gan-an pàtó. wọ́n Àdùnní sórí jẹ́njẹ́ kékeré kò yí ọ tí gbogbo àwọn olóyè tí wọ́n bá ń bẹ̀rù ẹ̀rí ìkà tí wọ́n ṣe tiẹ̀ láṣetì kò ń ṣe bíi tèmi Àdìgún ṣó o ti gbọ́ sórí àìlè jà báyìí ni wọn kò bí mi nílẹ̀ yìí bẹ́ẹ̀ mo wí fún ọ sórí wọn ò jẹ́ kó yí ẹ̀ níkà wípé ó ti jẹ lẹ́dẹ̀ nígbànígbà èmi kíní wọn ti jẹ́ kó sanwó rẹ̀ tìkìtìkì bẹ́ẹ̀ mo wí fún ọ. ẹ eh, jẹ́ wá béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ dákun torí ọlọ́run kí ni nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ríkà àbí tí wọ́n fún rẹ̀ fi pamọ́ sí ọwọ́ ẹ̀ríkà tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ gan-an pàtó. bá kù sórí wọn ní ká gbọ́ ọ̀rọ̀ alákìlẹ̀. níwọ̀n àṣàmọ̀ mo gbé ọ lẹ́yìn tán o fẹ́ fi kẹ́mi jẹ mo tẹ̀ ẹ́ lójú mo ní mi mú ọwọ́ bí tó yẹ kí n mú ọwọ́ iṣẹ́ kan kì í dédé ṣe ajẹ́pọ̀ nídìí kan kí ní bẹ lọ́wọ́ rẹ o. bàbá ṣé kí ní ti ń bẹ lọ́wọ́ mi ṣé láwọn òòsà ètè tó ta ẹni tó tẹyin gangan tí n bá rí fọ gbogbo yìí rẹ̀ ó funfun ṣé wàá lé léyìí. ẹ gbogbo lala lẹ́kẹ̀ ó ti sùn mo wá ní pé bíyà tí n bá mú kinní yìí o tí n bá fi fọ eléyìí o gbogbo yìí rẹ̀ tó fèsì táyà á funfun dáadáa ẹ jẹ́ kí n fi si kí ẹ náà lè jẹ́ kó torí bọnú mi gbóná ó ti yé mi dáadáa. àṣàmọ̀ o fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi pípọ̀ tí mo pọ̀n sẹ́yìn òun ni òjò mọ̀ pé lẹ́jìn ilẹ̀ jìn torí pé mo pọ̀n sẹ́yìn òun ni òjò mọ̀ àmọ́ wá wo lónìí náà ló ti fojú kan kú lónìí òtún yé mọ́ èmi mọ́ wíbẹ̀ tá ló fi sọ wọn. bàbá kì í ṣẹjọ́ èmi náà ẹjọ́ àwọn bàbá àwọn bàbá àwọn bàbá wo. àwọn bàbá olóyè láàfin ni. àwọn olóyè ni o tiẹ̀ ti dá báwọn àìmọ̀fẹ́ kọ̀ ìwọ ló ti jẹ́ kó o ṣàṣìṣe lónìí ó já bùkẹ́ ń tìbẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n yá fi sẹ́nu fi sẹ́nu. ọ̀dà báwọn ọ̀dà báwọn. nǹkan dàbí èbúté fún wa lọ́jọ́ kìnnà náà. ẹ nígbà tí mo fẹ́ sí gbẹ́rẹ́ fún yín kọ́nù ọ̀dà báwọn. ẹ jẹ́ n fi ya padà ẹ jẹ́ n fi ya. bóyá mọ ẹ mọ ọ̀nà gbàgede ọ̀dà báwọn. Ah, kí ni wọ́n sọ bí ìgbọ̀nsẹ̀ ẹ bó ṣe máa ń ṣe nínú bóyá mọ ọ̀nà báyìí ẹ hmm? eh, mọ̀ eh, lọ. ẹ mọ̀ ẹ mọ̀ lọ eh. mọ̀ lọ. inú rẹ ń bẹ̀rẹ̀. àní òun mọ́ra kó mọ̀ lọ. ìgbẹ́ni ìgbẹ́ni. mọ̀ lọ hmm. mọ̀ lọ mọ̀ lọ mọ̀ ah. lọ wọ́n ṣe gbọ̀nsẹ̀ sí àyè mọ̀ lọ mọ̀ lọ mọ̀ lọ mọ̀ lọ ẹ mọ̀ lọ. ó dà báwọn mọ̀ lọ ẹ mọ̀ lọ ó dà báwọn. àdàbà wí bẹ́ẹ̀ náà àṣàmọ̀ tí mo gbójúlé níwọ̀ náà ló fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi <laughs> ẹ̀yin olóyè ó ti yé mi bẹ bá lẹ́ẹ̀lì pé mi àyín kaná mi ò ẹ bá mi bẹ́ẹ̀. <laughs> ẹ bọ̀ tá a bẹ̀rẹ̀ ìmọ̀ràn tí màtá ló kú lọ́rùn jẹ́ ìjà wa. ẹ̀yin bẹ̀rẹ̀ bàbá wa òye la láti bọ̀. láti ìlú ajébámdélé. ajébámdélé. wo wo wo wo wá dáadáa olóyè ìlú ajébámdélé lẹ́sà wa. ajá ọ̀tún ìlú ajébámdélé ìyálóde ti yìí pátá òjìlá ẹ̀ṣẹ̀ àti pápá òjìlá. ẹ̀yin fẹ́ ráyè là ẹ dúró gírí o. ẹ bá bàa kú pé ogun ilé ogun lẹ wá kẹ bá bàa tó ogun mọ́lẹ̀ débi jẹ́ kú pé ogun ẹ̀yin ẹ̀sọ́ ẹ̀yin bẹ́ẹ̀ sísìn bá kọjá lẹ́yìn ẹ̀ka ọbẹ̀ ní kákọ̀kọ̀. lóògùn ọbẹ̀ o lóògùn ọbẹ̀ o. ẹ̀yin olóyè mo gbà lálejò ẹ̀ lẹ́ o. lóògùn ọbẹ̀ o. bàbá ọ̀yẹ̀là. o sí o. ẹ kó má bàa sí ni bàbá ọ̀yẹ̀là ìlú Ajébámidélé láti wá èmi sì ní ọ̀tún ìlú ìyálóde wa rè. bẹ́ẹ̀ni. ẹ wo ẹ̀yin àgbà bọ̀ ẹ ní yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà hmm. ẹ wo ọ̀rọ̀ ẹ̀rí ìkà ló gbé wa débí o ẹ̀rí ìkà ti gba gbogbo ìlú mọ́ wa lọ́wọ́ hmm. kódà ẹ̀rí ìkà ń fi wá ní tìmùtìmù. ọ̀tún jẹ́ kí ọ lẹ́yìn. Hmm bàbá òyẹlà ẹ̀rín ìka mà ti bàlú wa jẹ́ ẹ̀rín ìka mà ń ṣe wá bàṣàbàṣà hmm. wo bàbá òyẹlà ẹ̀rín ìka kò mọmọdé kò má gbà bẹ́ẹ̀ ni kò mẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni kò má gbó kò mọ̀ ìyàwó olé pàápàá pẹ̀lú gbogbo wọn pátápátá ìkan náà ló ṣí wọn sí ó dá ètò wá ṣe lẹ́nu ijọ́ mẹ́ta tó gbọ́ra dé bí bàbá òyẹlà ìyàwó tuntun ìyàwó ọ̀sìnkín èyí tí wọ́n fi ta kábíyèsí ìlú wa lọ́rẹ tí tó sì dúró déédéé ẹ̀mí kan bá fi tipátipá lò pọ̀. ẹ mọ bí màá tẹ̀lé ìkàjọ jẹ ni èmi àtẹ̀lé ìkàjọ jẹ ní ewé ẹ wá ẹ wá ẹ wá ẹ wá bẹ́ẹ̀ bá fi yàn gbẹ yẹ má fi yẹ ní ẹ má pa ooru bá lójú mi wọ́n ní kí lè mú yìí. bàbá òye rẹ̀ sáwọn olóyè àmọ̀ parọ́ ni àti pàápàá bá a bá yó ṣé àwa mọ̀ ni ń bọ́dọ̀ wa ni kùn wà àbí ọ̀tún. ẹ wo bàbá ọ̀yẹ̀là ṣé ẹ mọ̀ wípé òdú ni wà a kì í ṣaláìmọ̀ fọlọ́kọ yìí amọ̀ yìí náà ló jẹ́ ká wà kódà ẹ wo ìyàwó tuntun tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ fẹ́ òun lè rí wọlé ó sì bá a lò pọ̀. Ah! tipátipá. Ah kì í ṣe ẹnìkan o gbogbo àwọn ọmọ ogun tí ń bẹ níbẹ̀ gbogbo pátá ló pa nígbà tí àwa ìlú tó wà wò wípé bóun la ṣe borí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ìyẹn ló jẹ́ kí àwa pa àwa wo àtàwọn àwòrò ṣàṣà pé kó bá wa kojú ẹ̀ríkà ah! bàbá gbogbo pátá ló fẹ̀yìn wọn lélẹ̀. Hmm. ó wa ẹ gbà o. sẹ́gbọ́n tí yóò tún sọ dáadáa. nígbà tí ọ̀rọ̀ yìí polúkúrú muṣu tán tá a mọ ìta ṣe aránṣẹ́ pawó aránṣẹ́ pé gbogbo òru pátá kódà níbi tí àwọn ọmọ ogun wá dé tí jagunjagun wá dé gbogbo wọn la rán lọ àtọmọ ogun àti jagunjagun gbogbo wọn lẹ̀rín káfẹ́yìn rẹ̀ lélẹ̀. ọmọ ẹ̀dá ẹ̀gbọ́n agbẹ́jì ẹ̀tí kan dá àgbà òsìkà ló ń pè bẹ́ẹ̀ inú ọ̀fìfẹ́ tètè mi lẹ́gbẹ́ òsìkà bẹ́ẹ̀ ti wú mo gbọ́ ìgbọ̀n ẹ máa ń lọ náà. Eh. iná tẹ̀rín kà á fojú kojú. wọn mọ kàn sí i la ẹ mọ lọ. ẹ eh, bàbá àná mọ lọ. ẹ eh, ká tó wa máa lọ ẹ wò ẹ kábíyèsí àtàwọn ìlú wọn ní kí a sọ fún yín pé bí ẹ bá lè bá wa kojú ìjà yìí tí ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ ìlú yìí ètò ń bẹ ńlẹ̀ tí wọ́n ṣe fún yín. ẹ mọ̀ lọ. kábíyèsí ti ṣètò láwọn ẹ̀bùn bàǹtàbàǹtà hmm. àwọn ẹ̀bùn tá a gbé fún yín ṣé ẹ gbọ́ ẹ dákun ẹ gbà wá o. ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ abẹ́ ẹ̀ mọ̀ mí ni èmi làkàlàkà fi làlàkà ẹni kò máa bọ̀ gbádùn mi ẹni rú yanu. bàbá yẹlà ẹ jọ̀wọ́ ẹ wá dákun dábọ̀ ẹ má gbàgbé ọ̀rọ̀ wa tójú bá wa yẹjú òun ò má yẹ o. wọ́n ní ẹ lọ ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ ìyálóde ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ bàbá yẹlà ti sọ̀rọ̀ ó dá mi lójú pé wọ́n ṣé wàá pé ọmọ ẹni kà. ìmọ̀ rẹ̀ yín tímọ́tímọ́ gẹ́gẹ́ mo wà lájọ́ mọ́ lọ sọ́dọ̀ wọn. ṣùgbọ́n o bàbá ní ká òlóòótọ́ o ètò wọn wá sọ yìí gáàbì sì lórí ẹ ló bá di nírọ̀lẹ́ lọ́jọ́rọ̀ mo gbà. gẹ́gẹ́ bíi ohun tó sọ fún mi pé ẹ̀gbọ́n rẹ̀ torí ó dá mi lójú pé tó o bá sá gẹ́gẹ́ bó lóògùn ti ní ọ̀sà yóò jẹ bó ṣe yẹ kó jẹ ìrora wà láfíà rẹ bó o bá ti délé ewé ó yá lọ tó o bá ti lọ tán ẹ bá dá sí ọwọ́ àlàáfíà ẹ̀gbọ́n rẹ̀ kó fi ẹ̀kọ́ gbígbóná kó fi lò ó dá mi lójú pé kílẹ̀ ọjọ́ ohun tó ṣù ẹ̀gbọ́n rẹ̀ ó bímọ láyọ̀. ẹ̀gbọ́n àlàmù tó hmm? sì dá yín lójú pé bẹ́ẹ̀ gbọ́n mi bá lè lo kíní yìí yóò bí láyọ̀. má gègé àgbẹ̀ sẹ́yìn sórí ibi bàbá àwọn bàbá mi ti fi lé mi lọ́wọ́ òun ni mo ṣe ń fi lé àwọn èèyàn lọ́wọ́ ó dá mi lójú pé bọ́ ọ bá ti lù bó lóògùn ti ní o lò ó yóò rí bó ti yẹ kó rí sàbólógún ti ní o sá o ọwọ́ àlàáfíà ẹ̀gbọ́n rẹ òun ni kò bù sí kó wá fi ẹ̀kọ́ gbígbóná lò hmm. bá ń kí ẹ̀gbọ́n rẹ o. wọ́n ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ní kí n ṣe. ṣe bó ṣe yẹ kó ṣe. tó bá sì sí ríkẹ̀ wọ́n fún mi. ọjà òkìlẹ òkìlẹ. ẹ hmm, alamu ala ah, inú lọ wà. àdìgún ọlọ́run. mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀. àti mọ̀ bọ̀ mọ̀ wà. bóòlù tí wọ́n ti bá ń ṣètò gbogbo rẹ̀. mo ti ṣètò rẹ̀ lẹ̀ eh, eh. mo ní kí n ṣe tán lóko ń bí eh, kí wọ́n bá ọ nílé ni ìmọ̀ kí wọ́n gan wà mí wọ́kọ̀ mo ti ṣètò gbogbo rẹ̀ sílẹ̀. ohun tí mò ń sọ fún ọ àtòrí gàdégàdé àwọn kìnnìún pọ̀ lọ́kọ̀ bàbá mi wọ́n kà mí wọ́n kà kòkó wọ́n wàásù wọ́n sì gbogbo bó ti wọ̀. èyí ah, ń pọ̀ jù. ṣé pápá ṣe wọ́n tún ní àwọn ògbúdọ̀ ní mi nínú oko bàbá mi ah, ike táwọn bá lè já pẹ́tẹ́ ẹsẹ̀ mímẹ̀ àwọn pa mi. sọ ah, wá rí ohun tí wọ́n lò gẹ́gẹ́ bí ohun tí mo ní ọba ń ṣe mm. tí wọ́n fi di àfẹ́ẹ̀rí wọnú ibẹ̀ tí wọ́n fi wọlé sí wọn la tí mm. wọ́n pa gbogbo wọn pa kó padà ni òun ni ọba ń gbé. ẹ eh, torí eh, ètò ẹ torí èyí tó ń wò eh, èyí ọgbẹ kọrùn ọgbẹ kọrùn ọgbẹ kọrùn ọgbẹ kọrùn. ebo rè ogunu ìwé ilé náà abẹnú gbọngàn. níyìn gbinigbini. Ah, ogunu. kí ni mo yin ṣé ń gbélé kọrùn. ọgbẹ kọrùn ọgbẹ kọrùn. mọ̀jẹ̀ síbẹ̀ mọ̀jẹ̀ tí ìgbè kọ́run ẹ ẹ kí n mọ̀ dé àárín ìlú kọ́mọ̀ mọ̀ pé olúwa rẹ̀ ní ẹgbẹ̀jì ah. ológun kà sórí ohun téèyàn bá fi pamọ́ ẹ òun ni mo níyì kí n sáà ti gbé kọ́run àwọn yòókù dà èwo tún lélẹ̀. eléyìí ọgbẹ èjì kan ọgbẹ kan o tún gbélé ọgbẹ yẹn nǹkan ọmọ sí ohun o. ṣùgbọ́n ní eléyìí tí mo fẹ́ yọ yìí àfẹ́ rí ni o. àfẹ́ rí nu ohun tí mo fẹ́ gangan nu. ẹ bá mi bá mi. àfẹ́ rí ni àfẹ́ rí ni mo ti ń wò bó o bá ti gbé kọ́rùn bó o bá ti gbé kọ́rùn gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn lè rí ọ. èyí ò ní pé káàtẹ̀ wá sọ wípé èèyàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lágbára tó hmm. lóògùn bí àrọ̀ ni hmm. tí n bá ti wọbẹ̀ kò ní rí mi. kò lè rí ọ kò lè rí mi kò wẹjú kò wẹjú kò lè rí ọ. ọ̀dà hmm. ah, eh, eh, ọ̀dà òun ni eh, owó tí wọ́n wà fẹ́ sí wọn láàbọ̀ yóò dà fún. tiwari ilé òun gangan ni ọ̀ọ́fẹ́ sí wọn lára pọ̀ ẹni tó bá ti kàn lára ikú ni hmm? Hmm. ikú ni ọ̀run làlà. bẹ́ẹ̀ni tí kinní ìbá ti kàn lára tí n bá ti fẹ́ oh. Oh. yóò kù. Hmm. òkú lélẹ̀ jàǹtà. àfìgbà tó padà fẹ̀mí àwọn kinní ìsòfò dànù àfìgbà tó kú kóró ah. yóò dà fún ọ báńgbé. mo ń bọ̀. wo bó o bá ti máa fẹ́ máa kàn lára o. mo ti gbọ́. má jò kàn lára o. ìwọ́n ti lọ pẹ̀lú ilẹ̀ àdìgbò ara rẹ̀ ń gbọ̀n. bí gbogbo yìí lẹ̀sẹ̀. ara rẹ̀ ń gbọ̀n. àní òfin gbogbo yìí lẹ̀. sọ sàṣù pé kí n sá bó o ti wí. sàfólógo ti ní ọ̀sán. gbogbo pátápátá lọ. mọ létí rẹ nígbà tí ó bá fi di ọ̀la hmm. lọ́jọ́rọ̀ elérò hmm. ti sunbi hmm. mọ létí mi gbogbo bí gbogbo rẹ bá ti jẹ eh. owó mọ ṣàlàyé fún un mọ lọ sí ohun tó ń sìn mọ lọ àdúrà mọ lọ. ààrẹ ń gbọ̀jú àdìgún ọ̀ ń gbọ̀jú àdìgún ayò balẹ̀ ni. wo oní òun ń gbẹ kò tí ì wù kódà kò tí ì gbẹ ní ìyáálẹ̀ ta yìí yóò kú ni èmi mọ wíbẹ̀ fún. bàbá ẹ dákun ẹ ṣàánú mi. ṣe rí lè tẹ̀ sọ nípa rẹ̀ yẹn ó ti filẹ̀ pátápátá kódà gan-an ó ní bẹ́ẹ̀ tún fẹ́mi òun ò fún yín sí ẹ dákun ẹ ṣàánú mi. mo ti gbàgbé nípa ọ̀rọ̀ lẹ̀ o gbọ́ omi mọ̀jẹ̀ ń tàn ọ́ ikú ni kì í sàrùn fún un mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà kó tó tú ọ̀hún lónìí òun yóò ti filẹ̀ ṣaṣọ bora. Ah, bàbá ìṣàánú mi torí ẹlẹ́mọ̀tò ẹ jókòó ẹ jókòó. mo ti sọ fún yín mo ti wí wí wí mẹ́ta ẹ bá bá sọ kò ní gbọ́ bí ẹ bá bá sọ kò ní gbà. adébílẹ̀ ẹjọ́ ṣe tó máa ṣe ajá tí wọ́n mú fún ajá ògún ètò bábá sọ̀rọ̀ tí yóò bá gbọ́ ọmọ amúfún ajá ògún ni agbomọ̀mọ̀ bí a bá mú fún ètò eh, eh, bábá sọ̀rọ̀ yóò bá gbà ẹfílẹ̀ ẹjẹ́ dàgbò malẹ̀ ẹni tí a bá bí yóò bá gbọ́ ẹjẹ́ o tó máa ṣe ẹjẹ́ o ṣe dúró náà bẹ́ẹ̀ bá jọ wo ẹgbẹ́ ní èmi àti ẹjọ́ sójú mi lọ ẹ wá sọ pé bí ó bá máa ṣe nǹkan máa ṣe kó ṣe ohun tó máa ṣe. wọ́n bẹ́ẹ̀ ni rẹ̀ adájọ́ ṣe tó máa ṣe. Ah. bàbá ẹ ọmọdé ní í ṣe ọ̀rọ̀ ọmọdé eré ọmọdé lásán ní í ṣe. ó akọni ni. Ah. inú mi máa ń dùn tí n bá rí àwọn akọni bí ẹgbẹ́ mi ọmọ yìí jọ bàbá rẹ̀ ni ah. bí bàbá rẹ̀ náà ṣe ń ṣe ni ah. akọni ọmọ ní í ṣe ó inú mi dùn akíkanjú ọmọ ni ọ àwọn bó ṣe yẹ kó ṣe lọ ti ṣeun àmọ́ òṣàlẹ́ mi yìí mo ti jẹun ti pẹ́ o. Eh, eh kò sọ ọmọ ọlọ́ta ń lé ẹjá sọ òun náà di ọmọ ọlọ́ta ó ti lọ nìyẹn. èmi ẹ̀rí ìkà mo dòṣà lónìí o mo dòṣà mo di igba rúmọlẹ̀ lójú àjẹ́ ilé mo di igba rúmọlẹ̀ lójú àjẹ́ òde ni wo ẹ̀yọ́mọ yóò ṣé ẹ ti gbàgbé ni pé bá fẹ́fẹ́ bá fẹ́ gbogbo igi ló kọ́ máa bọ̀wọ̀ fẹ́rẹ̀ igi atare ni mi ti dòṣà lónìí mo dòṣà náà nu. ẹ wo ṣe rí àpẹẹrẹ kan láyé wọn ó yẹ kí òòṣà ti jẹun ti pẹ́ ẹ bàtà àwọn bàbá mi ó ti jẹun ẹ fún kan ara yín balẹ̀ báyìí ẹ ohun tájà ó jẹ èsù yóò ṣe é ẹlẹ́dàá ló pòṣè ní àwọn yìí náà ó yẹ náà ti jẹun ó yẹ kóun náà ti jẹun ẹ sọ wá rí ọmọ ìyá kò ń yẹ̀kẹ̀tẹ̀ irun tí ń bẹ ní gbàgede iwájú ilé mi lọ́hùn ẹ fi irun lẹ̀ aláboyún méje ni mo máa jẹ mm-hmm. mo sì mọ̀ pé láìpẹ́. jọ́mẹ̀ níwọ ojú inú òun lẹjọ ń lò ó yá kí yẹn yóò sọ bádì ẹ bá sábà tó bá gbọ̀n yẹn rẹ̀ pẹ́pẹ́ wá iye ẹ̀ sọ ni kí yẹn yóò sọ. <laughs> ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ mọ̀ sí nǹkan kan fún níwọ lónìí ni kò ní dọ̀la. wo ẹ̀ríkà tó o bá rí mi orí mi lọ́nu má fọkọ bàbá mi dáná ọjọ́ kan báyìí lè yàn kọ́ sórí gbogbo tó ti ṣe látọjọ́ yìí wo wo kẹkọ wo lẹ èmi ló ráyè mọ ó rò má sọkò èyí tí ń bẹ lọ́wọ́ mi. wọ́n sọ ó yẹ bẹ́ẹ̀. àfàtì àfàtì báyìí òun lọ̀rọ̀ mi ó dé àfàtì àfàtì. igúnnugún ni wọ́n ti fọmọ tiẹ̀ lórí. àkàlàmàgbòkò ni wọ́n ti kọ ọmọ tiẹ̀ lóṣùn wòmí ó dé àfàtì àfàtì ìgbà jẹ́ ìpè bí ọkọ náà wọ́n di àtàrí bẹ́ẹ̀ ni mo sọ ẹ ọmọ yóò. ẹgbẹ́ lápá yàká ẹgbẹ́ lápá yàká lápá yàká ni ẹ gbẹgbẹ ẹgbẹ iṣẹ lọdẹ ya rẹ fún mi. ẹdá ẹdá ẹdá. ọ̀rọ̀ àbúrò mi ti máa ń sọ fún ọ lójoojúmọ́ wípé kò sí bí mo ṣe bá sọ̀rọ̀ tó kò gbọ́ o àfi iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìṣá ni kò mójútọ́kọ rẹ̀ kí ló dé kò mọ́ torí rẹ̀ sọ pé kí n mú wọ́ọ́dọ̀ rẹ̀ bóyá bó o bá tún bá mi bá sọ yóò gbọ́ ìrírú tirẹ̀ rí o àfi iṣẹ́ iṣẹ́ iṣẹ́ báwo lèèyàn ṣe máa ṣiṣẹ́ tí ò ní tọ́jú ọkọ àbí. ń gbọ́ ọmọ ìyá mi. ẹ ṣeun ìyá mi ẹ dákun tí ó dáa ní gbogbo ìgbà gbọ́kọ̀ mi bá roko bó rodò bó rówó rẹ̀ yóò kó lọ ilé ẹ̀mọ́ nìyẹn yóò fi máa sòsì káàkiri èyí ọmọ kò ní tọ́jú rẹ̀ èyí èmi kò ní tọ́jú mi èyí mo wá wò pé jẹ́ nfìkan kú èjì tí mo wò pé yìnyín jẹ́ kókó rí burúkú rẹ̀ bá mi kí n tètè yá fírun dúdú ṣiṣẹ́ kí má bàa fírun funfun gba kí má bàa fi gba aláàrù. lóòótọ́ ọ̀rọ̀ ń bẹ́nu tó sọ ṣùgbọ́n ọkọ ẹni òun lọkọ ẹni o mo wí o sórí gbogbo ohun tọkọ rẹ bá ti ní òun fẹ́ pátápátá òun ní kọ́ ọmọ àbá o bó o ti ń wòye kò mọ sọkùnrin kankan ta ìkan nǹkan náà ni gbogbo wọn ṣe bí wọn wá ohun tí wọn fi kẹwọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ọwọn ajájà rí nǹkan ṣé orí olérò kókó wa ní fi kẹwọ wò mí àbúrò mi sórí gbogbo ohun tọkọ rẹ bá ti fẹ́ òun ni kò bá fẹ́ wọ ẹ̀gbọ́n rẹ tó jẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ wọdún tá a ti jọ ń bára wa bọ̀ ah, ah, ohun tó ń ṣe èyí sèmi náà rí lórí ọ̀rẹ́ ọsẹ iṣẹ́ ni o iṣẹ́ ni o iṣẹ́ ni kò já rójú ráyè láti tọmọ wò mí àbúrò mi mójútọkọ rẹ wọ́n dẹ̀ mí lọ o wọ́n dẹ̀ parí o iná. kí ló ṣe fún yẹn dákun ẹ Adigun. ìyá Adigun. ẹ akin ni bàbá ọmọ yìí ọmọ yìí náà sì ti jà fún bàbá rẹ̀ jẹ eyín náà dáa. njẹ́ hmm? hmm? ọmọ gbígbé ọmọ rẹ lọ gba kinní kan ó wá fẹ́ lù ú lára èmi. fún mi láǹfààní àti béèrè nítorí ìdá. ó dà mo fún ọ láǹfààní ìgbẹ̀jú tó bí dáràn mo sì wí fún ìgbésẹ̀ fún ọmọ. mo fẹ́ gbèsè bàbá mi ni mo fẹ́ gbèsè bàbá mi. bàbá mi ò lọ bá dé ìkúnlẹ̀ kọ́ lọ́wọ́. lẹ́yìn sẹ́mi lẹ́yìn sẹ́mi kà alibu. ẹ̀rín ìkà ọkọ mi ọmọ mẹ́fà láàyè títí bí oṣù kan mẹ́ta tẹ̀ tí wọ́n yẹ kí ó sì ń kán mi lára ara mi ti gbẹ kàn lóòótọ́ la pọ̀ àmọ́ mo fẹ́ àwọn ọbẹ̀ tí wọ́n ń lọ yọ̀ọ̀dà rẹ̀ lọ́kùnrin. àyìnkẹ́ àá owó ni tolú ń bẹ̀ ó mọ̀ wípé ṣìgìdì tí ń bẹ nínú bàtẹ́ yìí ìjọ́kíjọ́ tí n bá ti lórí rẹ̀ kò dáhùn mi ò gbọ́dọ̀ wọ yàrá ẹnì kankan ní gbogbo yín ó léwu. ẹ̀gbọ́n sọ fáwọn ṣìgìdì kọ́ mọ̀ bínú. Hmm. ọ̀dà ó yé mi dáadáa àmọ́ láìpẹ́ láì jìnnà ẹ̀ máa bọ̀ lẹ́kọ̀ọ́ gbọ́ ọkàn balẹ̀ kí n ṣe bí èmi náà bó bá ṣe gbà. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ wò. lọ́dà wẹ́. ọ̀yẹ̀là kọ́ nu. lóògùn ọ̀fẹ́ wò. lọ́dà wẹ́. ọ̀yẹ̀là. ẹ̀mínú. ẹ̀rí ìkà. lóògùn ọ̀fẹ́ wò. ẹ̀rí ìkà. ọ̀yẹ̀là. ọgbà òdìgbìdìgbì. ẹ̀rí ìkà. mo bá mi níta lákọ̀tàlá. Ah, yóò dà fún ọ ẹyẹ ò máa sọ fẹ yẹ pé òun fẹ́ wá kẹyẹ. ọmọ ah, rí bẹ̀ lẹ́ẹ̀kan kan ìbínú ah, ni ọmọ pé àyà ló lẹ́yìn yóò dà fún ọ ilẹ̀ ọ dàgbà ọ dògbò ọ̀rẹ́ mi ni ó lò ọgbó kákáká. ẹ̀rí kàfà ọ̀dà ọ̀tẹ̀ kàfẹ́ mi bẹ́ẹ̀ tẹ́mi ọ̀bá wáyé ìwọ lẹ́ẹ̀ta ti wá sí mi kọ́ ọ̀pọ̀ mi wá ọmọ bàtà ti ríra tá a máa sọ̀rọ̀ báyìí ọ̀sìn mọ́ bá a ti jọ wà. wọn náà fi rẹ wọn bínú wo àdàbọ̀ Ọ̀rúnmìlà èmi ẹ̀ àjọṣe kankan ni nǹkan tí wọ́n ti ṣe yìí ló gbà mí pẹ́pẹ́pẹ́ dàpọ̀ mọ́ bínú àmọ́ láìpẹ́ láìjìnà ohun tó mú ọ tó o ti wá ságbà láìmí ẹ̀yìn kan ẹ̀ẹ́dínú ọkàn ara láìpẹ́. ọ̀tá náà ẹ̀ríkà lájà bọ̀ ọ̀rẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ló ti ní kàyéfì ìmọ̀ tó rí rẹ̀. ẹ ṣé àwọ̀ o ṣé àwọ̀ o kí ló sọ. lórí ọ̀rọ̀ yìí wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àyìn hmm. ah, ah. bá ní ríkà má bọ̀ wá ẹni. Ah. ó ẹ̀ríkà nílùú yìí wọ́n ní ọ̀sẹ̀ àṣemáṣe kan mo sì jẹ́rìí rẹ̀ pé ọ̀ọ́lẹ́ sí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀daràn. Hmm. ọ̀yàlà ẹ a kì í gbénú onínú ká mọ tó ohun tó bá ń bẹ ń bẹ kí ni wọ́n ní kí n ṣe. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni ìbáàjẹ́ ṣé ìtọ́ni lé òkè ìtọ́ ni tọ́ọ̀sì wo fùfùfùfùfù tó sì bó lórí láti tó àbálájà tó pọ̀. ọ̀yẹ̀là fún dídò eré ọmọdé ni iye ọ̀rọ̀ rẹ̀ ìdí ọ̀gẹ̀dẹ̀ ẹni tí ò tó wọn ajá dàbẹ́ kó gbàjọba rẹ̀ gbàjọba rẹ̀ kó o mú dún bẹ̀. ó sọ nǹkan míì tó ń tán torí ẹ̀ wá bọ́ọ̀lù kódà iṣẹ́ ọ̀hún gan mo fẹ́ wá fún ọ ni iṣẹ́ tí mò ń sọ yìí mo ṣẹ̀ṣẹ̀ gbàṣẹ́ ọ̀hún ọ̀dọ̀ láǹbàtà sí ni mo ti gbà bí ìgbà ọba bá gbégbá bí wọ́n bá sì pé ọgbọ̀n tọ́ba náà yóò rí di èmi ẹ̀rín ẹ̀ka wo òfú báyìí náà mọ̀ mú ní nǹkan kan mú. a ní iṣẹ́ tí mò ń sọ ẹ̀ iṣẹ́ kan ní wo kódà jẹun fún ọ nífẹ̀ ọ̀hún níbẹ̀ lára èmi iṣẹ́ ti bá mo fún ọ ìwọ kan lórí ọ̀dọ́ tíyàwó yín tíyàwó ọba yín bá ṣe ìgbéyàwó ìwọ kan ló pẹ̀lú rẹ̀ wo ìgbà ọba bá pé gbàṣẹ́ kódà bí wọ́n ju gbà lọ tí wọ́n bá pè tí ìrọ̀ ni wọ́n ta òfó báyìí náà mọ̀ mú ọ mo bí lọ ọ ah èèyàn inú sì bí ọ ṣe èèyàn ah, ìjà tí mo ti jà pé ọ lè dọ̀rọ̀ ah, ọdójú tì mí ọdójú tì mí wo ìmọ̀ràn tẹ́mi kọ́ àgbà ọ ni pé ọmọ bá ti jẹ́ ọ sì mọ̀ mí ìwọ náà mọ̀ mí wọn fẹ́ káwọn nǹkan kan dà ní ìwárú o wà gbéra ní ìsìn o wà lọ́dọ̀ kábíyèsí ìgbìyànjú kọ́ ọ lọ tọrọ àforíjì lọ pé kábíyèsí o ẹ̀foríjì mi o nǹkan bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ìrọ́wà mi mọ́ ẹ̀foríjì mi ọ̀tàn. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé orí àtọ́badé omi orí yóò pẹ́. gbọ́nà níwájú ta ni èmi mọ̀ ní ọ̀yẹ̀ wà fún ògàn ìwọ́n gan ṣe jẹ́ ẹ kí ni gbẹ́nu rẹ gan ti fọhùn bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ohun tó ń gbẹ́nu rẹ mo fẹ́ mọ̀ lónìí náà ní í fi àkàrí yẹn mọ́lẹ̀ nígbàgbọ́dé mi èmi mọ́ lẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni

àwòdàwò lọ èmi máa yóò mẹ́fùn láàyè ni èmi tí mo di iná inú ayé ni tí mo lọ èèwọ̀ inú gbó ayé tí mo gbá ayé jà àwọn ayé jagun mo ti di àkàlàmàgbò ẹni tí ó sì má kàlàmàgbò tí ó sì ṣe kankan ajẹ́ fún olúwa ikú ní òkú bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. eré mo pé kiri yìí mo jẹ́ wá fi yí ọ. pé kí ni o. bọ́ọ̀ ti lágbára ọ̀rìn náà lágbára. <laughs> ṣé àdàbà rúmìnà ló kù ọ láyà àbí wo tẹ́wọ́n bẹ́ẹ̀ bàbá bàbá ṣe ìkọ́sí mú ní kọ́ ṣeun ó rí di New York ọ̀tẹ̀ ọ̀pá ọ̀yẹ̀là bí ẹ ṣe bá ń lè ra tí ò máa lè rẹ fẹ ilé ṣọ́ gba ẹgbẹ́ bàbá lákù yàrá ìyá ìwò àlìyẹ òní àkìlẹ̀ ẹ̀ sígbà fún kàlẹ́ kọ́ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ah. ọ̀rọ̀ yẹ̀ bí mi ọ̀rọ̀ yẹ̀ bí mi. Ah, ọ̀rọ̀ yẹn sèmi. ọyẹlà síbi tó fẹ́ lọ lónìí lónìí náà ni kò ní dọ̀la. ẹ máa jẹ́ kó o mọ̀ wípé mo ti kúrò níbi tó léwu èmi ti gbà náà lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èmi àti èmi sì lẹ gbẹ́ báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. èmi ẹ̀yin jà ẹ̀yin jà má mi nú bí mi má mi nú bí mi. igi ńlá ní gbàgbogbo lẹ́nu òjò ńlá ní dẹ́ẹ̀dẹ́ ògì mẹ̀yẹ̀mẹ̀yẹ̀ ẹwé ògúdúgudu ò ní balẹ̀ ká fi dágbàgbé ẹ̀kọ́ o àdíyá fún ìwúlò jọta yẹ rẹ díjú o wọn ní kó rúbọ kó fi òríyá pẹ̀lú ẹbọ o èmi ẹ̀rín ìgbà mo ti fi òríyá pẹ̀lú ẹbọ lónìí o ó yá o a ò ṣálẹ̀ mi o ò ṣálẹ̀ mi o ẹgbẹ́ ra ń lẹ̀ ẹ́ dìde ọ̀yẹ́lẹ̀ bẹ́ẹ̀. ojú tèmi rìn ayé gbàgbà ló tún fẹ́ o. ìbọ̀lẹ̀ ìyàwó àti pátápátá ayẹyẹ tí ẹ dà fún ọ ọgbọ́n ti lọ́dún ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. wọ́ọ̀ ìwọ ẹ̀kún ní ọ̀pá ọ̀rọ̀ lọ́fù ìrọ̀ ẹ̀kún níjàmbá òṣèlú ayé àkàrà ọ̀gbọ́n níjàmbá òṣèlú bí kúkà jọba jọ̀wọ́ gbà àkàrà ọ̀gbọ́n nítorí kìíní iná ní sẹ́wọ̀ àdógbò òun ní sẹ́wọ̀ àdọ́dọ̀ àdúgbò tẹ̀ta àwọn ìgbàlagbà ọ̀kọ́ fọ́ ọkọ̀ jì ìkẹta omi sórí kìíní ẹ̀yin ìyá mi ò. wà á lọ́wọ́ mi lọ́rẹ́ ẹ má jẹ́. Oh, what about? ọyẹlà mo sọ fún ọ mo ní lónìí iná ni ó fàtàrí ẹ̀nà rẹ̀ nígbà tó ní iná ni mo sọ fún ọ ìrọlọpàá níwọ ìrọlọpàá ohun tó ń bẹ nínú ẹ báyìí mo fẹ́ mú lónìí bẹ́ẹ̀ ni. táàkùn fẹ́ fẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ìwọ. wọ́n yẹ ẹgbẹ́ ayé tí bẹ ní ayé omi ilẹ̀ títí tí bẹ lótùfẹ̀ igba arúmọlẹ̀ tún igba arúmọlẹ̀ sí ẹ̀yin òjìlẹ̀ o abọ́nijà má gbèjẹ ni abọ́nijà má gbèjẹ èèyàn adama òmìnira igba arúmọlẹ̀ ó di mí lódò tèmi nígbà. lọ́wọ́ bẹ́ẹ̀ o. ìwọ kò tó bẹ́ẹ̀ o ní jẹ́ èèyàn mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. lọ́kàn fẹ́ o. ló dáa fún ọ lónìí náà sì. mo tó bá ń bẹ̀rẹ̀ fún ẹ̀ mo fẹ́ mọ. nàní ìkà. o. akíní ah. ti láwọn mọ́tò ṣe awolawa rẹ̀ dòrò òjò pẹ́ẹ́kù pẹ́ẹ́kù ṣáá lọ́múlọ́mù lọ́mú ló dín fáfọ́ ẹ̀ nímọ̀ dídá àwọn ajípe náà ni gbòdì pè mọ́ ni ewé ìtúdè kó mọ́ ìtúdè nù wọn òkúta níyanjú ni kì bá yanjú yọjọ́ ah ìrọ̀lọ́pàá irọ́ lọ pa ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀. ilẹ̀ o ilẹ̀ kẹ́ yẹ alákòó yìí tó máa yẹ pẹ̀lú alákòó kan ó yẹ o gbogbo ṣálẹ̀ mi o gbogbo ṣálẹ̀ mi o ìyá pọ̀ ń yẹ kẹtẹ o ẹ dìde o ẹ dìde o ẹ dìde o ẹ dìde o ẹ dìde o ẹ dìde o ẹ dìde o ó yẹ kẹ. Ah! olóògbé olóògbé olóògbé jẹ́ ìnáwó ọmọbùwà èṣùbùwà kékeré ẹ̀dá kẹsẹ́ wọn délé wọn bá bàbá wọn níbo ni bàbá lọ wọn ní bàbá sẹ́lẹ̀ ìgbàlagbà yìí lùkà nítorí kíni torí kí gbalẹ̀ lájẹjẹrú alálẹ̀ kan ọ̀ṣàjẹ́ òlàbúrò dáadáa ṣíṣe wọn dágbó ní koríko mọ́tò wọn pẹ́ kú wọn dági dọ̀dọ̀ wọn pẹ́lẹ́ wọn wá dágbó kan tẹ̀dí tẹ̀dí tẹ̀dí tẹ̀dí tẹ̀bẹ̀lẹ̀ ìpínlẹ̀ dùnmẹ́rẹ̀ olómi kan ọ̀hún kí lóríkọ ọ̀hún gidigidi ní èrè ìdílé rẹ̀ lókè tẹ̀gbẹ́ yà jẹ́ mo gbá mo fọ́ mo là tẹ́tẹ́ onílẹ̀ mo fi sídà sọ́nà gbà ilẹ̀ ilẹ̀ ilẹ̀. ó jalè mi o ó jalè mi o ó jalè mi o èyí ti jẹ́ èyí ti jẹ́ wọ́n jagun ní gbogbo ọ̀sà tí ń bẹ nínú ilé mi o òní mọ̀ pé ìyàgbọ́ ń yẹ kẹtẹ o ìyàgbọ́ ń yẹ kẹtẹ o ìyá alájà tó ju gbẹ̀kẹ́ lọ ẹ̀yin dà ẹ̀ dìde ẹ̀ dìde ẹ̀ dìde ó yẹ ẹ̀ ẹ̀ lọ́nìí. Hey! ayé o ìyálà ìyá ayé o tó ju ayé lọ ìbà ìbà rẹ o ìyá pọ̀ ń yẹ̀kẹ̀tẹ̀ àwọ̀ ajé tí bẹ lótùfẹ̀ mo ṣe bà ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin ni yeye tí ń gbọmọ ẹ̀yin lẹ wà lẹ́yìn ẹ̀rín ìkàtẹ́ ẹ̀jẹ̀ káyé ó mú mi o ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ òdi ayé o ìwọ ló gbẹ̀mí mi dání ìwọ ló gbẹ̀mí mi dání o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo gbàwọ̀dè mo gbàwọ̀dè fún mi o wọ́n gbàgbọ́dé o bàǹtí ayé o bàǹtí ayé o bàǹtí ayé ìwọ àti yẹ́pọ̀ ń yẹ kẹ̀tẹ̀ lẹ́jọ́ múlẹ̀ lọ́tùfẹ̀ lọ́jọ́ sí i <laughs> bàǹtí ayé o mo ṣèbá o mo ṣèbá ẹ má gbàgbọ́dé fún mi o ẹ má gbàgbọ́dé fún mi o ìyá láyà ìgbà ìyá láyà ìgbà ayé o bàǹtí ayé o mo ṣèbá mo ṣèbá o mo ṣèbá ẹ má gbàgbọ́dé fún mi o ẹ má gbàgbọ́dé mo ṣèbá lọ́wọ́ yín o mo ṣèbá o mo ṣèbá o kúkúrú òkè mẹ̀sí o ò lọ láàrin ìgbé èèyàn sàtàrí yẹn fi o fi o mo ṣèbà lọ́wọ́ rẹ o mo ṣèbà o mo ṣèbà o láàlú ògì yòókù mo ṣèbà mo ṣèbà lọ́wọ́ rẹ o mo ṣèbà o gbogbo òṣàánú ilé mi o mo ṣèbà lọ́wọ́ yín o gbogbo òṣà tí ń bẹ nínú ilé mo ṣèbà lọ́wọ́ yín o mo ṣèbà lọ́wọ́ yín o mo ṣèbà lọ́wọ́ yín o ó yá ayé bi ìyàwó ayé o mo ṣèbà mo ṣèbà lọ́wọ́ rẹ o mo ṣèbà mo ṣèbà mo ń gbẹ́wọ̀dè lọ́wọ́ mi o wọ́n gbàbọ̀dẹ̀ má gbàbọ̀dẹ̀ fún mi o má gbàbọ̀dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ọ̀sánú ilé mi o ìbá ni mo ṣe o mo ṣèbà fún yín o gbogbo ọ̀sán tí ń bẹ nínú ilé mi mo ṣèbà mo ṣèbà o mo ṣèbà mo ṣèbà lọ́wọ́ yín o ẹ mọ́ gbàbọ̀dẹ̀ ẹ má gbàbọ̀dẹ̀ o kí ni dún létí mi yìí kí ni dún kí ni ti ń dún. àdàbọ̀ wúmi là àdàbà wúmìlà mo tún níṣẹ́ fún mi nù ó dàbà wọn àdàbà mo ń bọ̀. àdàbà wúmìlà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n yí ọ. ẹ̀ríkà ẹ̀ríkà ẹ̀ríkà ẹ̀ríkà o gbọ́dọ̀ bínú lásìkò yìí o o gbọ́dọ̀ bínú lásìkò yìí o nítorí pé kí ni inú bíbí wọn kò dá ìmọ̀kọ́ fún yìí sùúrù ní bàbá ìwà àgbà tó bá kọ́lé tí ò ní sùúrù àbòwọlé lóko àgbà tó kọ́lé tó ní sùúrù ònùkọ́ lónìí ní àwùgbọ̀ngbọ̀ tó ń bínú Ẹlẹ́dùmarè ẹ̀jẹ̀ bí mo kọ̀ tààràtàrà ẹ̀jẹ̀ bí mo kọ̀ bẹ́ẹ̀ dénú ẹ̀jẹ̀ bí mo kọ̀ tààràtàrà lọ́gbà páó lọ́gbà páó lọ́gbà páó o gbọ́dọ̀ bínú bẹ́ẹ̀ ni. kí wọ́n bínú lọ́dún yìí èmi náà ní bínú o ṣe mọ̀ dúpẹ́ o ṣe o ṣé mo dúpẹ́ o inú ìbínú ṣé mo dúpẹ́ o mo ṣé mo dúpẹ́ mi ìbínú o mo ṣé mo dúpẹ́ o. gbogbo òṣàlẹ̀ mi ò mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o. ayé tó tó mojúbà ayé tó tó mojúbà. akíkanjú ọjàmọdé ń gbọ gbọdọ jẹ gbọ ọlọgbẹrẹ gẹdẹ àgùnmọnàkan ò ní gúgẹ bá rùn náà. ẹ̀yin ayé o ayé tó tó fún ẹ̀yin ògbólógbólógbò ògbà abojúwèrè yẹrẹ ẹ̀yin àjọjù èèyàn mọ́pọ̀fọ́ ló ẹ̀bùrọ̀ àti sàmọ́ alágàdàgodo ọ̀run ẹ̀yin ní gbẹngbẹlẹ kúta bí òwú ẹlẹ́mọ̀kejì ẹ̀yin tẹ̀ aládìẹ báládì ẹ bá gbọ́ kò sí tí ó fi ń ṣe ibikíbi tẹ́ ẹ bá wà ẹ sáré tètè kẹ́ ẹ má bọ̀ mo pè yín sí mẹ́rẹ́tẹ́lú mo pè yín sí wọ̀nràn mo pè yín sí mẹ́sì àgbò mo pè yín sí mẹ́sì àkárùbá ibi ojúmọ́ tí mo wálé ayé bọ́ọ̀yẹ̀ bá là alẹ́ wọ̀nrànwọ̀nràn káàkiri èdè ọ̀run pélégédé bá ta ìdí mẹ́rin ọ̀pá kòkòrò débẹ̀ ìyá ayé ẹ wá dì mí mú ooo ẹ má ṣe yìn mí nù o ìwòran igi kì í yingí nù o. inú lákè. ẹ ṣeun. inú lóko. ẹ ṣeun. inú lọ́la. lórí délé ọwọ́ àrògún ọlọ́mọ ó gbòye o. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o. ohun ọba adéròmú kọ́ ni mò ń gbọ́n. èmi náà ni ẹyẹ méjì èjòrò fún. Ah. ẹ̀yin àgbà oh. mọ́mọ́ rí tójú mi ọmọ rí yìí ọba adéròmú ṣé ò sí a máa rí ọ. ó sí o ó sí o ah, ah. ọdún yìí ni mo mú wo yedeyede náà òun náà ni mo mú wo yẹrẹyẹrẹ oorun ẹ̀yin lọ́fọ́jú mi tó àràrà tó gorí àrùn níbi tí gbé ń tọ́jọ̀ sọ́bẹ̀ ẹ̀rí ta ni o olóníkìlá yóò ṣe pọ́lẹ́sẹ̀ mẹ́wàá fún oní òsín tẹ́ ẹ lè ṣe á wù òòsà tí Ṣàngó lè nà eré ló lè sá níjọ́ mo ti délé ayé n ò gbọ́ rí fẹ́ẹ́ nìkan dá kàkà léyàwó ọba. ẹ wọ. ṣé mọ́tò yìí ẹ̀rín kagbaṣọ lára ìyàwó mi ó sì bá alájọṣepọ̀. ṣé ẹ̀rín kan ti gbàgbé pé ọba pa lórí ohun gbogbo ni. bẹ́ẹ̀ ni kí lè rí jẹ tẹ́lẹ̀ tó fi ṣe làgàlàgà sáwa ìyá ṣé ríkà ti gbàgbé pé ni ojú ní ṣolúbọ̀wọ̀ rí gbogbo góńgò ní ṣolúbọ̀wọ̀ nà fún àtàǹpàkò ní ṣoyíkì mẹ́ka bátàpàkò ibà lẹ́yẹ bẹ́ńbẹ́ lọ́wọ́ kù bàbá ilé padà lẹ́yìn ẹ̀ríkà bẹ́ńbẹ́ báyìí ni ó kù ẹ̀ríkà ti wá ti ọwọ́ aṣọ rẹ̀ bọlẹ̀ báyìí o ó di dandan kójú rẹ̀ rí nǹkan tí ò rí rí. mo fẹ́ kẹ́ ẹ padà lẹ́yìn rẹ̀. yeye o kọ́nàkọ́nà ẹ̀ríkà ti wá nà mẹ́ga báyìí ìjà ti wá bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni olórí ọ̀rọ̀ náà wá kù sọ́wọ́ yín báyìí erin kan mà ti tọwọ́ aṣọ bọlẹ̀ báyìí o. bẹ́ẹ̀ni. a mú ọ̀rẹ́lẹ̀ àjò a ẹ ṣeun ọmọ ṣeun ọmọ ṣeun bí ọba wà pẹjọ ọ̀ràn sọ yẹ kí jákè erin kan mọ yọjú tí ìbá ṣe pé mo wo ti lọ́balọ́ba àti pé mo ti ṣègbéhùn láti jọ ti gbádélé mi lórí pé n ò tún ní jẹ́kẹ́ mi èèyàn tọwọ́ mi bọ́mọ́ ẹ̀ríkà n ó mú ọ sún o bájá bá sogún ọdún láyé ọjọ́ kan oṣù lògùn mu àwùgbọ̀ngàn rẹ ti kábì kábùsà ó ti gbẹ́nu ló di ẹ̀yìn lónìí yọ ìyá bí ọwọ́ aṣọ ọ̀dà mímọ́ ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o. ìyá àgbọ̀n yẹ kẹ̀tẹ̀ òṣà ńlá. ẹ ti dé ìyá àgbọ̀n yẹ kẹ̀tẹ̀ ojú lọ́wọ́ wa ẹ yí padà kẹ́mi yín jọ ní gbóná ẹ gbọ́dọ̀. ẹ̀rín kà ẹ̀rín kà ẹ̀rín kà pásánpásá pásánjáná àjọ fúnra máa jì onínú òfin ló fúnra o. pásá òfúra pásájáná àjọ fúnra àjájìn onínú òfin ló ní okùn. yíbo ló gbó wọn ti wọ́ wá. ẹ̀yin ìyá ẹ̀yin ayé ni èyí ti jẹ́ ojú lọ̀rọ̀ wà ẹ kọjú sí mi kémi yín jọ fojú yín ju kílódé ẹ kọjú mọ́ mi. ẹ gbọ́dọ̀ bẹ ẹ̀yin ìyá kí ni ohun tó dé tó dùn yín fi kọ́ ẹ lọ́wọ́ kílódé kí ló ṣẹlẹ̀. ẹ̀rín ìkà èmi ló jẹ tẹ́lẹ̀kùn kan tó fi ń ṣe làgàlàgà sáwa ìyá. ẹ̀yin àgbà èmi ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kò yé mi ẹ wò mí ọ̀rọ̀ yìí díjú kò yé mi ohun tó bá ṣẹlẹ̀ gangan nígbà tó ní ẹ wí fún mi kí ló ṣẹlẹ̀. èmi ló bá ṣe fún ọ gan-an tó fi báyàwó àṣìkiri lájọṣepọ̀ ní tipátipá. yìí tí ọ̀gẹ̀dẹ̀ ni yín kò tó wọn ayé àdàbẹ́ ẹ wò mí mo fi ṣoògùn àlẹ́ ìbáni ká pa ìgbé ayé kan má bàa ká mi ẹ mẹ́nu ń bẹ̀ ẹ kan. bẹ́ẹ̀ ni rọ́ṣọ̀ ẹ̀ríkà bàtà rẹ sí rokolákolá ó ṣetán tí ó fà ya. ṣé wọ́n ti gbàgbé pójú ní ṣolúbọ̀wọ́ rí gògògóńgò ní ṣolúbọ̀wọ́ ọ̀nà fún àtàǹpàkò ní ṣoríkì mẹ́ka bàtà pàkó ń bá ilé yẹ bẹ́ńbẹ́ lọ́wọ́ kù báwo àyàbá lè padà lẹ́yìn rẹ̀ bẹ́ńbẹ́ ló kù. lẹ́ẹ̀mí màá ní èmi màá ní ẹ̀ẹ́dàgùn gbàdá mẹ́kan kí ni ẹ̀ẹ́dà fún mi gan-an ẹ sọ fún mi ojú tó tẹ̀ wálé èmi rẹ̀ lẹ́gbẹ́ èmi ti kú lọ́mọ ìjẹ́ ayé mo ti kú lọ́mọ àjẹ́ agbede méjì òun wọ̀nyé ọmọ ìjẹ́ òun lèmi ṣe é n tó bá bẹnu yín gan ni wọn fẹ́ mọ̀ ọ̀sán méjì kan tẹ́ ẹ bá wọlé ayé èmi rẹ̀ lẹ́gbẹ́ kí bẹnu yín gan sọ fún mi fẹ́ ẹ̀ríkà ó ti tàwa ìyá nírùmọ́lẹ̀ ó dẹ̀ ìdọ̀dọ̀ kó orí jà wa bẹ́ẹ̀ni igi ńlá ní gbá gbogbo lẹ́nu òjò ńlá ní kájò ògiri mẹ̀rẹ̀mẹ̀ adé fún olóńgbò dúdú èsè lọ́jọ́ tó fẹ́ lọ múlẹ̀ láwùjọ àwọn ẹlẹ́yẹ olóńgbò dúdú èsè gọ̀lọ́ ni máa fi yún gọ̀lọ́ ni máa fi bọ̀ ń fọ́ bó ṣà ni. bẹ́ẹ̀ni olówó olóyè yẹ ohun tí máa ń bẹ nínú mi mo fẹ́ mọ̀ tó bá rí bẹ́ẹ̀. ajé gbé kankan nù yín ẹ tó kò ókò dókò ókò tó níbi tẹ̀wọ̀n yìí lónìí ẹ okoko nìka nìka nìka jà lóníwowo dìwowo láwọn wọn lóde ọ̀sán aworo ṣàṣà láwọn lóde òru igbólọ́ta yóò kù sí erùpẹ̀lọ́ta ó sùn ó ní báwọn gbòde lẹ́yìn mọ́ ìjókíjó níjó àṣírí ayọ̀kálẹ̀ ra dìdìrì máa jó lòun sì gbọ́dọ̀ wọ ẹ̀yìn. tèmi náà kí e n mọ ọjọ́ ẹ̀rí ìbájọ́ nǹkan tèmi jọ kí n ṣe mọ ọjọ́ kí n mọ ọjọ́ jọ bí wọ́n mo dá tu ẹ̀yìn. ó yẹ mo dòṣà mo dòṣà mo ti dòṣà ẹ̀rín ìgà mo ti dòṣà mo dòṣà lónìí ó mo dòṣà ó yẹ gbà. wọ́n ní má ti ṣẹ́pọ̀ mo ṣiṣẹ́ pé ẹnìkan ò bá mi wí wọ́n ní mọ́tò pààlà mọ́tò pààlà ẹnìkan ò bá mi wí wọ́n ní mọ́fì kò yẹbẹyẹbẹ nùdí mọ́fì kò yẹbẹyẹbẹ nùdí ẹnìkan ò bá mi wí tàtí wẹ̀rẹ̀ ń tẹ̀kú tẹ́lẹ̀ àti lọ́ńdà sì ní tàtí ẹ̀kọ́ má ṣe nǹkan tí mo bá wí lẹ́nu kò di àṣẹ ni. jọ́lẹ̀ kó tó dàṣẹ kí omi olórí ẹyẹ máa jẹ́ kó mọ̀ wípé mo jù yín lọ oòdù yín tó tẹ̀síwáyé èmi rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kì í sẹ́yìn ó yẹ kó bá jẹ bẹ́ẹ̀ alágbá ti rin ẹlẹ́sẹ̀ ti rin mọ̀nàmọ̀nà tí bẹ́tọ̀ tún fẹ̀ ẹ̀yin ẹ̀jẹ̀ àrùn o ẹ̀yin la ní kí n máa wí ikú o àrùn òfò òṣì ó lórí ẹ̀fẹ̀ ìkà mo dòṣà mo dòṣà mo dínà lẹ òun náà máa ń ṣe bí alára. bóyá ìrẹ́ burú wọn ló kó wa débi ní àbáwá làwa bá wọn bí tó ò sí èrè sa abẹ́ máa gbọ́ orí rẹ̀ burú fa. àyẹ́mọ̀pọ̀ ọ̀hún mọ̀ pàwọ́ àti dáyé kó tó dáyé ni ta ló rú ọ lágbára kan tó ń ṣe gàlẹ́gàlẹ́ sí èmi ìyá náà orí rẹ burú fa. ó yẹ ìyàgbọ́ ìpẹ́ yẹ̀kẹ̀tẹ̀ ìyàgbọ́ yẹ̀kẹ̀tẹ̀ o ó ti wá bá mi ó ní pé kí n sọ́ra ṣe ó ní kí n fura ó yẹ tó bá rí bẹ́ẹ̀ ó yẹ o ẹ̀yin ẹlẹ́yẹ ẹ̀yin ẹlẹ́yẹ àsìkò tó fún yín báyìí o ẹ̀yin ẹlẹ́yẹ àsìkò tó fún yín báyìí o ẹ̀yin ẹlẹ́yẹ àsìkò tó fún yín báyìí o. Erika Erika Erika Erika Erika Erika Erika Erika wọ́n ti dọ́mọ jẹ́ wo wọ́n ti dọ́mọ jẹ́ wo ẹ̀yin dà ha kí tún jẹ́ mi inú yín bẹ́ẹ̀ bá gbé gbogbo bẹ́ẹ̀ gbé gbàjẹ́ èmi náà ní ìmọ̀ lẹ́yìn gbogbo yín o ìyá kò ń yẹ̀kẹ̀tẹ̀ ó ṣe o ha ẹ̀yin ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀. bá Adéròhún. ìyá. o a ti jíṣẹ́ tó ń rán wa o ọwọ́ wa ò kẹ́rin ìka o ẹ̀rín ìka ti di ẹran tá a fàfàfà báyìí tí ò lè jà ẹ̀rín ìka ti lọ gbàgbára níbi tí a lérò kódà ẹ̀rín ìka ti jẹ ẹlẹ́yẹ. bẹ́ẹ̀ ni. bọ́rọ̀ bá wá rí báyìí èyí àgbàlagbà ń bọ̀ là tó gbérú ẹ̀ ká ẹnìkan ń bẹ níbi tó jìnnà rere ọ̀la bàtà sí ló ń jẹ́ awo olúwayé ni àmọ́ o kọ́kọ́rọ́ kan tún wà tó bẹ̀yìn ajá jẹ́ hmm, kò sí ẹni tó fi ojú kan láǹbàtà báyìí tó tún jẹ́ èrò ayé mọ́. Finally, don't get one. má sì kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kọ́ bá bọ̀. Àbúrò mi ò ṣe dílé ìgbà ìjà. Èyí tẹ́ tẹ́lẹ̀ tó. Ẹ̀yin ìfọ̀rí ọ̀bàbà mi. Ẹ̀yin lẹ sọ pé ìyẹyẹ kì í wọyẹ lọ́rùn. Ẹ sọ pé omi ló kú borí abárá, ìpín torí àìsàn ó kò ẹbí bá wà lápapọ̀ rè ń wọn ni wọ́n pa ìyá yín lẹ́gbẹ́. àgbẹ̀gbọ́ ọba rọ́lẹ̀ kò lè dá mọ́ Ọ̀rúnmìlà gbọ́ bàbá bàbá yẹn wọn lè darí bàbá mi ẹ má mi. bàbá òun lọ ò ní bá pèlè ìyá rẹ̀ kó sì sọjá. ààyè dá sílẹ̀ tí ògbóná ti gbóná mọ́ mi o ọmọkùnrin kan ni o ẹ̀rín kàlẹ́ polúwẹ̀ ó ti bayé jẹ́ ọkọ̀ ọ̀run ṣèjẹ́ ó wọ ọ̀rọ̀ ọ̀run yànyàn bí ẹni tí ò ní kú mọ́ ó ti pe fáàlì lẹ́kẹ̀ẹ́ ó ti pèsè ọ̀dà lọ́lẹ̀ ó ti sún okùn àpò ó sún dórí ìwo ó ti tarun wájú pọ̀ mọ́jú pàtó ìkìlọ̀ ni wọ́n sì tẹ̀lé ńjọ́ ti tẹ̀lé yìí ẹ̀mí ẹnìkankan tọwọ́ ọba kankan bọ́ rí lèmi náà ṣe súnkọ̀ kiri báyìí o èmi mọ̀ tọ̀ yín wá èmi ni wọ́n bẹ́ẹ̀ ṣe ó sún mi o. tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi ni Báńgbádé ọba àkọ́kọ́ kókó tẹ̀lú Ajíbádélé dó. èmi ni Síjúadé adẹ́rìnpòṣónú ọba kejì àyìnlá mọ̀ kí ọba àná. àyìnlá mọ̀ kí ọba àná tó gbéṣẹ̀ kó tó di pé mi náà torí kú ẹ̀ bàbá mi àmọ́ kò gbóná báyìí lásìkò tiẹ̀ ọpẹ́ wo ni wọ́n dá sí ètùtù wo ni wọ́n ṣe nílùú òfìtùpà tó fi jíṣẹ́. ṣíṣe kú ó mú òòrùn àtòṣùpá ó dojú rẹ̀ kọ́ra. inú mi dùn ẹ̀wà tó mi ẹ̀ ò ṣeun mo dúpẹ́ inú mi á sì máa dùn béèyàn bá jẹ́ aya rẹ lọ́dẹ̀dẹ̀ aya ọkọ rẹ. ẹ ṣeun bá lè rí. náà dáa o ṣeun mo dúpẹ́ o ṣeun mo dúpẹ́. bá lè mi. Mm, aya mi. olúwo orí mi ọkọ mi ò mẹ́fún ọ láàyè. ẹlẹ́dọ̀ àná. <laughs> ah bá lè mi òní tí mo wẹ̀ fún yín nínú mi dùn mm-hmm. ah bá lè mi mm-hmm. bí mo ṣe wẹ̀ fún yín tán ah ewu bá lè mi àti kí ni kékeré tí bọ́lá bẹ́ẹ̀ yìí òun ni gbogbo aráàlú tó nílò. ẹwà tó mi inú mi sì dùn pé o gbọ́kàn láti mọ kíní kékeré tí ń bẹ lábẹ́ mi inú mi dùn inú mi á sì máa dùn èèyàn bá gbọ́kàn mi ò bínú o inú mi dùn ni o. Ah, àbò ẹwà tó mi mọ̀ pé kíní kékeré ní ń bẹ lábẹ́ mi àbò ah, inú mi sì dùn. ọlá má lè gbàgbé lèmi kíní yóò da o. ẹ ẹ ẹ ìwọ́n dà bọ́sẹ̀ àná. sóye lọ ẹ wo aṣọ tó bá dájú nínú aṣọ rẹ òun ni ò léèmí pẹ̀lú òwúrọ̀ ọ̀la ìdá ọ̀lọ́lá ẹ má bọ̀ tó yẹ wọn kí nǹkan bẹ nú ìyẹ̀wò ohun tó yẹ kí n fi hàn mú kíní ọwọ́ rẹ hàn. wà tó mi ẹ tó mi. báde mi ẹ̀pẹ̀ ẹlẹ́gbẹ̀dá lọ́la mo sì pé kí ni bá lè yẹn ní ìsìn ṣé ti ọmọ tuntun bẹ́ẹ̀ nù mí ni àbí tèwọ́. yíyún nǹkan o èmi yóò gbọ́dọ̀ sọ nǹkan kí mọ̀mú sẹ́ inú mi a máa dùn bí n bá láyà tó gbókàn dáadáa inú mi máa ń dùn ní. so ilé yìí gbogbo àwọn nǹkan tí mo ti fi hàn nínú ilé òun kékeré nìyẹn. ìkúlé ẹ bó o ṣe tòjìtò. mo ti ṣe bẹ́ẹ̀ ní í ṣe bàbá. o ti ṣe síbẹ̀ ẹ o yà lọ báyìí kó lọ gbé kinní òun wa. ẹ̀yọ̀ bá gbọ́kàn ó yẹ kájọ́ mọ̀ gbogbo kan bí òkúta bíi kọ́hún ṣe sàn wọ́n láwùjọ gbogbo òkúta bẹ́ẹ̀ ni ẹwà kọ́ mi sàn wọ́n láwùjọ gbogbo obìnrin tí ń láyé. báyìí ah. ah, ah, ni ó ṣe. mi orí máa ń bèrè. ìwà wọ̀ fùfù. ọ̀rẹ́ kìíní kékeré tí mo sọ pé èmi èmi kankan ló ṣà èmi ò ṣà bẹ́ẹ̀ mi. ẹ̀yìn ẹ̀dẹ́dùn èmi ló ọmọ yóò ó tó bá ti sun ẹkún òṣì tó wáyé rẹ̀ bá sun. ẹ mú ẹ lọ sí kíni ṣe ah. ẹ lọ sí gbogbo yín nǹkan fàjẹ ẹ lọ sí gbó. Ah. ẹgbẹ́ mi ò ẹgbẹ́ mi ò bàbá lágbára ọ̀rọ̀ dẹ́mi lóró ẹ wọlé ààyè mi ẹgbẹ́ mi ò ọ̀rọ̀ ayé baby! Oh! o. bàbá mi ẹ ń sọ ìtàn kan fún mi nípa ìtàn ahólẹ̀ Baba mi ta ni ahólẹ̀ báwo ni ahólẹ̀ ṣe jẹ́ sí ìran Yorùbá. ahólẹ̀ aláàfin Ọ̀yọ́ ni ọba takuntakun àmọ́ òun ló. Lo gégùn fáwọn ọmọ Yorùbá tí èdè ògbóhùn ẹlẹ́yọ̀ mọ́ tara lé ògbóhùn ara oko hmm, tẹnu Yorùbá ò fi kò olórí ológun wọn kan ló kú òǹlù ń jọ sí ó tasẹ̀ àgẹ̀rẹ̀ ó wá ń gbé ìtasọ̀kò sínú ilé hmm, ó wá dalẹ̀ Yorùbá látìgbà náà la lúwọ́lẹ̀ ló ti gégùn fúnran yorùbá yìí pé ẹnu wọn ò ní kò mọ́ ó sì mọ̀ yìí pé bílẹ̀ bá rorò tó bá tílẹ̀ bá rorò tó bá pọ̀ wẹ̀ orí olóko náà ní ìdálé bẹ́ẹ̀ni yorùbá ò ṣe kò mọ́nu. bàbá mi hmm? kí ni nǹkan tí wọ́n lè ṣe gan-an tí gbogbo ọ̀rọ̀ yìí máa fi lọ pátápátá tí ò ní sí wà. Hmm, ǹlẹ́ mọ́lẹ́wà ní tí wọ́n lè ṣe ó wà àfi kí gbogbo ọmọ yorùbá kí wọ́n pe ara wọn jọ tó lórí wọ́n pe àwọn lọ́balọ́ba wọ́n pe àwọn ìjòyè tí wọ́n jókòó kí wọ́n ṣàṣàrò. bàbá àmọ̀yé kúrò awo olú awo mọ̀ ní. ọdún awo atakọ ẹ̀ náà ẹ lẹ́ o amọ̀ rí yín o. bẹ́ẹ̀ ni bàbá ohun tó ṣe ni làárìrú òkùnkùn ò sì yáwọn èèyàn bẹ́ẹ̀ ni bàbá. ẹ ọmọlẹ́wà ẹ bá ń bomi fún ọ. bàbá bàbá eléyìí sọ̀rọ̀ mi kì í sọ̀rọ̀ omi. wọ́n ní òfin wọ́n ní òfin nílẹ̀ ṣé ṣé ò wá sí o. ẹ ṣeun bàbá wọ́n ní tí ń ṣe ni làárìrú òkùn kò yẹ mọ̀ èèyàn àfoníṣẹ́ ibi. Hmm. ẹ ṣeun bàbá ohun tí sì mú àgbàlagbà tí ń sáré ní àpá bí ò bá lé nǹkan nǹkan lè. Hmm. àmọ́ bàbá ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí èèrà ń bẹ létí ọpọ́n etí aṣọ wọn ò sì dọ́gba. ẹ ṣeun bàbá ẹ ṣeun baba. ọmọlẹ wa bàbá mi. èso ń yẹ̀wò náà ọ̀dà ń bọ̀. ọ̀kàrẹ̀ yóò yẹ ẹ ṣeun bàbá ọpọ́nú hmm, hmm. ẹ mọ̀ ṣeun o ń hmm. tá a bá wá ẹ̀yin àgbàlú rèé o ṣé ẹ fẹ́ kí ìlú yìí tú ẹ fẹ́ kó bàjẹ́ ẹ fẹ́ ọ̀rọ̀ ẹ̀rín ìkà ni o bàbá n tí ẹ̀rín ìkà fẹ́ sọ ìlú yìí dà kò yé mi tó àbí àgbẹ̀nà. bàbá ẹ̀rín ìkà ti bàlú jẹ́ gbogbo ibi tí a ń dà lójú alálẹ̀ eric àti sọ́ọ́dì sísun ọ̀dẹ̀ ní fóbì sísun kọ́bí bòṣà. èèwọ̀ ni ṣé ẹ ní hmm, orí ti ṣòro ṣe o. bí ibẹ̀ wo bàbá. ká máa sọ̀rọ̀ àná ti bá mi ojúmọ́ tó mọ́ hmm. ah, nílẹ̀ yìí nílùú wa yìí ṣé alọ́mọ obìnrin tó pé ọmọ ọgbọ̀n ọdún tí ò tí ì mọkùnrin. Ah, ah. <laughs> bàbá a lè rí i. ń pérépéré. báyìí gbogbo ìlú gan. a lè rí i wọn ò lè sọ ní ìlú òdì kejì o ṣùgbọ́n nílùú ẹ̀yìn a lè rí bàbá bẹ́ẹ̀ ni. kí ọ̀rọ̀ ọ̀nà mọ̀ wá di bá mi ìbójúmọ́ bá mọ́ ìdá ah. oróṣèré ó ṣe. bàbá làwọn mi bàbá. ọmọ mi ọmọlẹ́wà kò tí ì mọkùnrin. Ah, ah, lẹ́yìn tó lọ nísìn. òun ni ó bá wa gbé ẹbọ kàǹkà tí kagúláyà tìlú ó tùbà tí ó tù ṣe bá a bá ṣe tán kí ọ̀rọ̀ ànámọ́dì bá mi ìbójúmọ́ bá mọ́. kò lè rí bẹ́ẹ̀ bàbá. Hmm, kò lè rí bẹ́ẹ̀. kò lè rí bẹ́ẹ̀. kò lè rí bẹ́ẹ̀ rẹ̀. alálẹ̀ yóò gbé gbà wá. kò lè rí bẹ́ẹ̀. kò lè rí bẹ́ẹ̀. kò lè rí bẹ́ẹ̀. òun ni ò bá wa gbé ẹbọ ọ̀hún. Ah. bá sì ti wá gbé ẹbọ ìlú ó yóò tùṣẹ́ àmọ́ o. ṣàánú mi àyà yìí pọ̀ ẹlẹ́dàá mi. ọ̀nà ìgbà ẹgbẹ́ mi. Yọ̀wọ́yẹ Yọ̀wọ́yẹ olóyìn gbogbo mi ó kí má bàa bóyú kú Yọ̀wọ́yẹ Yọ̀wọ́yẹ olóyìn gbogbo mi ó kí má ba. bóyú. ti papòdà ló jẹ́ kẹ́gbẹ́ ìlú fún. àṣẹ. ló jẹ́ àṣẹ. ẹ̀rí ìkàtà wa torí rẹ̀ rúbọ òun pẹ̀lú àti àwọn tó nílé ayé yóò kó lu ìbò. àṣẹ. a ní kúrò rẹ̀ lu ìbò. àṣẹ. bẹ́ẹ̀ ni ó rí. tó. <laughs> mo sọ fún yín bẹ́ẹ̀ pẹ́ lógúnlógún ẹ̀ lè mú mi bẹ́ẹ̀ pẹ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀ lè mú mi èmi mọ wí bẹ́ẹ̀ ògbólógbò èyí nígbè yín lẹ́yìn kékékéké ògbódò ẹ̀gbọ̀n nígbè yín lùwọ́ gbogbogbò ògbólógbò ìyọ̀wọ̀ nígbè yín gàdálẹ̀ rẹ̀ abẹ́ agéyàbẹ ló tá à ń pẹ́ kú àwẹ̀ mọ́yọ̀ kọ̀kọ̀ ló tá à ń pẹ́ wàrùn àti kú àtà wọ́n dẹwọ́ olùsìn lónìí o ó yà ẹgbà. ẹ̀rí ìjà fa ẹran ajá náà ló pè ní. o tí ẹ wá gbọ́ kí ẹ̀lú láwọn orí ọ̀tá ọmọ ọ̀kúnyọ̀fọ̀ owó tìlú alẹ́dọ́ wọ́n rí ìgbọ́n rí etí odò ó ti wá agada bẹ́ńjẹ́bẹ́ńjẹ́ ó tàràrà ó sọ ní àmọ́tẹ̀sà kalẹ̀ gẹ́gẹ́ létí odò Ọ̀rúnmìlà débẹ̀ ó ní gẹ̀rẹ́sẹ̀ ọmọdé wà wípa yìí ó lámà bá yín jà wọ́n ní kò lè bá àwọn jà Ọ̀rúnmìlà nítorí kíni wọ́n nítorí ẹgbẹ́ ọ̀tá kì í gbọ́ ọ̀tá dínú ẹgbẹ́ ọ̀ràbà kì í gbọ́ ọ̀ràbà d ìwé àgbò fún àgbòdẹ́kù wọ́n ní ni àwọn fẹ̀ fún ṣeré àwọn fi èdè ń ṣeré àwọn fi ìsàsí ṣeré àwọn fi èpè ń ṣeré wọ́n ní gbogbo kì í bá wọn jà sílẹ̀ àtẹ̀fún rẹ àtẹ̀dì rẹ àtìsàsí rẹ. ó tó bẹ́ẹ̀. mo wí fún yín wọ́n ní bẹ́ẹ̀ bá gbógun ẹ̀ lè mú mi bẹ́ẹ̀ bá gbógun ẹ̀ lè mú mi oyè ìyàwó ayé ti bẹ nínú ikú ayé o òjì olótùfẹ ti bẹ lágbèdè méjì òun wáyé ikú o ikú o ẹnìkan ìfojú kan tún jẹ èèyàn wọn yàtọ̀ sí èmi ẹ̀rín sá. ọ̀gá ọ̀gá ìfẹ́ lọ́la ògúnlá láti pọ̀ ògúnlá owó ni mi ra títọ̀ rí mi adúlọ́pọ̀ àwòdì òkè tó lóun mọ bá di ẹ̀dọ́ gbé sàmá sí àwòdì òkè oṣù olóńgbò wá péré wa níbi ọ̀rọ̀ ńlá ńlá ni kó bá dé wá wọn òfin ńlá ńlá ni kó bá tẹ̀wọ́ ìsàfin ńlá ńlá ni kó bá tẹ̀lẹ̀ ní wọn ẹ̀rí ìka o. ó tó bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ dúró ó yẹ ẹ̀rá o ẹ̀rá ẹ̀rá lẹ̀ lọ́jẹ̀ bí àrá pamẹ́ ní ó pamẹ́ jù ó pàgbé èèyàn àrá o ó yẹ ọmọ bàbá yìí ó. ó tọ́ ifá ṣàánú ọmọ àṣà ọ̀rọ̀ sọ̀jọ̀rọ̀ ọmọ òdìdì àwọn òsínmi ìjà ṣubú yẹ̀ṣẹ́ adéwọ́ àwọn òde òkè tó náà wọ́n bá di adó ẹ̀ẹ́rì kan olóòtú. ẹ tó bẹ́ẹ̀ ẹ tó bẹ́ẹ̀ ọyá wáyé o àwọn olóṣùfẹ̀ ìgbà ayé ti ń bẹ nínú ìgbà ayé ọ̀mí ilẹ̀ ti ń bẹ láyé gbẹdẹ méje òun òun ayé ẹ lọ ẹ tó bẹ́ẹ̀ bàbá pé lógúnlógún èmi ní ìmọ̀mú yín bàbá pé lọ́gbọ̀lọ́gbọ̀ èmi náà ní ìmọ̀mú yín. bẹ́ẹ̀ ni mo sọ. bẹ́ẹ̀ pé lógúnlógún kí ni ń mú yín bá pẹ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n èmi náà ní mú yín ó yá mo dòṣà báyìí ó mo dòṣà mo ti dòṣà mo dòṣà èmi àrí ìkà mo dòṣà mo dòṣà mo dòṣà bí n bá pa yín lógúnlógún máa pa yín lọ́gbọ̀nlọ́gbọ̀n máa pa yín nígbànígbà. Abbiamo! Bye. ní fariwo ní mi lọ́wọ́ ní mi lọ́wọ́. yàtọ̀ yàtọ̀ yọ mi lẹ́nu. Ah, ah, ah, ah, ah, ah kan ní òun ló sì mú ọgbọ́n wá. ẹ̀rí ìkà alágbára lánàá. ó máa ṣe wàásù. àmọ́ àmọ́ kí ló fẹ́ kí n ṣe fún ọ. olùgbọ́ mo mọ̀ wípé nígbà tí mo ti fojú kọ kó tún jẹ́ èèyàn mọ́ àmọ́ ọmọ inú mi mo fẹ́ kó gbèjà mi lórí ẹ̀rí kan. ó dáa ó dáa ó dáa ó dáa ó dáa ó dáa mo ṣe tó àti bọ̀ ọ́ mo ṣe tó àti mo ṣe tó àti èmi ológbó aláàánú mi àti ilé májèlé mẹ́fà ó tún jára yín ni ó yà ó yà àmọ́ máa wọ́n jíjẹ lé mi àyíká ló ti fọdọ́ àyíká ló ti fọdọ́ àyíká ló ti fọdọ́ àyíká ló ti fọdọ́ àyíká ló ti fọdọ́ àwọn àwọn rẹ̀ dà àwọn rẹ̀ dà àwọn rẹ̀ dà. ẹ wo bí orí gbẹ̀mídé o ẹ wo bí orí gbẹ̀mídé mo pàdé àparò ó bẹ́ po sínú ewé mo pàdé èdè yìí mo fàṣọ àárọ̀. ibi ayé òun bọ́ ọdẹ ló wà yìí. ẹ̀ríkà ẹ̀ríkà ẹ̀ríkà foríjì mi ẹjọ́ mi kọ́ ẹjọ́ àwọn awo ìlú yìí ni ẹjọ́ àwọn awo ni ògùn náà kan ṣo tí mo ní wọ́n bá sọ mi torí jì mí èmi kọ́. àìmọṣẹ́ kan mọ ogun ni kò jẹ́ kó mọ ọ̀yọ́ tó ibo ní omi gbóná ah, lónìí náà ni bẹ́ẹ̀ sì ni kò ní dọ̀là ó ti fojú kan kú dandan sí ni kíkó pa ọ́ lónìí eh? ikú ò tí ì pa ọ́ ò ti fẹ́ kú ó yá gbà ikú ayé o. Ah! báàmì ṣé bó ṣe wá lágbára tóun irú ikú wo gan ló wá pa á tó pa ìwéka. bẹ́ẹ̀ni. ẹyin sọ̀rọ̀ ẹ̀rí ìkà ìbà rẹ o mo mọ̀ ṣe ìbà fún ọ o ẹ̀rí ìkà tẹ wíwò ah, ọ̀rẹ́ àwọn kìíní ti ń jù ẹ̀rí bí ti ń jù ti ń jù bó bá jẹ́ ilé ní torí rẹ mo ti kó yín wá sólù bó bá jẹ́ ilé ní gbogbo wa láti kú eh, ah, ah, ọkùnrin takuntakun lẹ̀ rí ìkà ikú tó pẹ̀lú ìkà gbogbo ilẹ̀ máa ń gbọ́ yí pé ọmọ inú ọká òun ní ìsìnkú pọ̀ká ẹ máa ń gbọ́ ìwọ máa ń gbọ́ ọmọ inú èrè ìní ìsìnkú péré ìwọ náà máa ń gbọ́ <laughs> wàyí o ọmọ inú ẹ̀rí ìkà gangan òun ló ṣekú pa ọmọ mi ọmọ mi ibi tí mo ní wọn mú wa bẹ̀rẹ̀ wa méjì ọ̀wà jajẹ ibi tí a ti àdàbọ̀ ìlà tó ṣoṣoṣo tí o ti mi gbé nínú gbàdúrà bí ọ̀run ibi gbé wọlé ayé ayé ibi gbé ọwọ́ ọwọ́ agbede méjì ọ̀wà yìí ibi tí mi ti gbé bàbá wa bọ̀bọ̀ bọ̀bọ̀ ìṣẹ̀lẹ̀ ń bọ̀ ń bọ̀ tọ̀ tọ̀. bọ́jú ọjọ́ yẹrí ọjọ́ kedere mẹsàn-án bá yẹrí wọ́n àdàbọ̀ Ọ̀rúnmìlà èmi olùkọ́mọdé o ibi ibi tí ọba wà kọ̀ọ̀rọ̀ wá kọ̀ máa bọ̀ àdàbọ̀ Ọ̀rúnmìlà o àdàbọ̀ Ọ̀rúnmìlà o àdàbọ̀ Ọ̀rúnmìlà ibi tí ọba wà tètè máa bọ̀ ní kò tèmi àdàbọ̀ o àdàbọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yọ yọ yọ yọ adabaru mi na ṣeun ṣeun gbàmí gbàmí gbàmí aṣọ gbàmí gbò gbàmí ọdọ aṣọ gbàmí ọdọ gbàmí olóṣùpẹ náà ìṣàwọ olóṣùpẹ náà nígbà fún ọgbà wà lọ́wọ́ ẹgbẹ́ mi ègún àgùtà ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ yóò ti gbàmí méjì tó sówó gbàmí gbàmí yàgbé yàgbé eroku ti lé ní bọ̀wọ̀ bọ̀wọ̀ yẹ̀dẹ̀ adabaru mi na mo ṣeun mo ṣeun mo ṣeun mo ṣeun dúpẹ́ lọ́wọ́ rẹ̀ adabaru mi na ọmọbìnrin ọmọbìnrin ọmọ bá kọ gbà lọ́wọ́ mi àbọ̀gbọ̀ àbọ̀gbọ̀ ẹ̀ka tẹ̀sán ṣe òun kó ṣe kó ṣe ẹ̀rẹ́kà ti bí. ṣàgbá ṣàgbá ṣàgbá gbọ́ bá. ẹ̀rẹ́kà ni ta ni ọ ẹ̀rẹ́kà ni kí lọ jẹ́ ẹ̀rẹ́kà ni ò ṣe jẹ lẹ́yìn ọ̀gbà òun. ó ní òkú lọ́lọ́lọ́lọ́ ó ti bínú. mo ti rí lọ kò fẹ́ gbọ́ ọ́ sílẹ̀ lẹ́nu ni. mo ní kí lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ kí ní ọ̀rọ̀ àti ọ̀ṣọ́ṣọ́ bàbá àgbàdá ẹni tó bàbá rẹ̀ kí kí ní ọ̀rọ̀ ọ̀ṣọ́ṣọ́ ti bọ́ bàbá àgbàdá tó bá gbọ́ gẹ́gẹ́ fún àgbà gẹ́gẹ́ lọ́wọ́ àwọn aṣọ yóò ṣe yóò ṣe. òtù wá gba gàlágà báyìí òtù gàlágà báyìí. adáfẹ́ fọ́ bá ń bá ń wọ́n mọ́

olùdókòwò láti ní láti lọ́wọ́ o ndéédéé kí ni ẹ̀rí kí gbogbo mùsùlùmí lẹ́nu ni ilé àgbẹ̀ lẹ́jọ́ yóò yẹ lọ́jọ́ ni tí o fẹ́ gbẹ bẹ́ẹ̀ mo ní mọ̀ lọ́wọ́ ṣùgbọ́n mo tẹ̀ kí ìgbà sẹ́nu lẹ́nu lọ́wọ́. ẹyẹ yẹ yẹ yẹ kú àtàrà bẹ lọ rẹ. ètè tàbá kẹkẹ wọ. gbogbo wọn tó lò. àtàkùn sórí kìlẹ̀ mẹ́ta wọ́n sì yẹ kó ó dàgbà lọ́wọ́. ẹ fẹ́ fẹ́ sọ ayé ẹ fẹ́ fẹ́ sọ lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tún ẹ fẹ́ fẹ́ sọ ọmọ àgbọ̀ ẹ̀fùwàkíwà ẹ̀fùwàkíwà lóyún ìdákọ́ni lónìí ìdákọ́ni lónìí àpátápá àpátápá àníwájúbá ìfọ́ ìfọ́ ni wọ́n fọ́ ìfọ́ ni mọ̀ sí ìfọ́ ni mọ̀ sí ọmọ orí mi lòwò sàpamọ́ orin nígbàgbọ́ mọ̀ mi lòwò dágbàwò mi nígbàgbọ́ babaláwo rẹ̀ babaláwo rẹ̀ lásán ní kílẹ̀ mi àwọn kílẹ̀ mi àwọn bẹ̀rẹ̀ ṣe ní gorí ẹ̀kẹ́ rẹ̀ ẹni gorí ilẹ̀ ẹni gorí ilẹ̀ sàpamọ́ orí mi lòwò sàpamọ́ orí mi lòwò dámi lòwò dámi lòwò babaláwo ẹni babaláwo ẹni dámi lòwò ní kẹ́ni ìnáwó bẹ̀rẹ̀ ṣe ní gorí ẹ̀kẹ́ rẹ̀ àgàgorí ẹni àgàgorí ẹni sàpamọ́ orí mi lòwò sàpamọ́ orí mi lòwò dámi lòwò dámi lòwò babaláwo àdábaláwo àdáfọ́ orí àga mẹ orí àga mẹ orí àga adé orí adé sapamọ́ sapamọ́ omilowo omilowo sapamọ́ ominigoko ominigoko ominigoko ominigoko babaláwo babaláwo èrò odúwàfọ èrò odúwàfọ èrò wọn ni kò ní àwọn oníkò ní àwọn bí ẹkọ òṣèlú ẹkọ òṣèlú kò rí ẹkẹwẹ ẹkẹwẹ ẹsísí kò rí kò rí ọkọ ọwọ àṣẹ ọwọ àṣẹ ọba ni ọba ọwọ àṣẹ ọwọ àṣẹ ọwọ kúmọ ọwọ àṣẹ ọwọ àṣẹ ọba ni ọba àpàtàkà ni ọba ni ọba ìgbà ni ìgbà ni sọ mi yọ mi yọ ẹ balẹ̀ ẹ balẹ̀ sọ mi yọ mi yọ bẹ́ẹ̀ mi kò tó lọ sí ọ bọ̀ bọ̀ bọ̀ ẹ̀yin ní ayé ní ayé o kájíkápọ̀ ọlọ́run kásò ọlọ́run pẹ̀lú sọ̀wọ́sọ̀wọ́ tó bá jùlọ mi yìí ògùn abẹ́rẹ́ gbọ́dọ̀ mi yìí méjì lọ́wọ́ mi. mẹ́ta mẹ́ta ló wà lọ́wọ́ rẹ bó ṣe mọ̀ owó méjì méjì ẹsẹ̀ owó owó owó fọwọ́. pátápátá pátápátá fojú búná búná adẹ́tẹ̀ ojú àfọ àfọ ọgbẹ́ ọgbẹ́ tọwọ́ bá wọn bá dúdú bá dúdú tó bá tó bá tẹ̀wọ́ tẹ̀wọ́ ìjà kò mú kọ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ òsì kò bọ́ bọ́ kò jùlẹ̀ nílẹ̀ níga òkúrú wà lọ́wọ́ lọ́wọ́ mi ìdí iṣẹ́ iṣẹ́ ìrẹsẹ̀ igi ọgbà ṣẹ́gi ṣẹ́gi ṣẹ́gi ṣẹ́ nígbà fún ọgbà ọgbà ṣẹ́ nígbà nígbà nígbà nígbà nígbà láti máa máa máa lè àlọ́wọ́ mi. ó ní ọjọ́ ìmọ̀ ọmọ ayẹyẹ ọmọ ayẹyẹ ti ọ sọ mi yọ àmọ́jọ́ ọjọ́ ìgbó kìkìlọ̀ kọ́wá kọ́wá bẹ́ẹ̀ má lẹ́ òkú òkú ẹ̀yìnká ilẹ̀ ilẹ̀ ẹ̀yìnká àkàkílẹ̀ kílẹ̀ fokú lẹ̀ ó lẹ̀ ó sà ní. ẹ̀yìnká ó lẹ̀ báwo báwo sọ̀ọ̀nù ọ̀báwò báwo ṣùgbọ́n ẹ̀yìnká ó lẹ̀ ó lẹ̀ kó lọ́wọ́ ó ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọba lọkọlọkọ lọkọ lẹ gbé lẹbi lẹbi lẹbi ayẹ òkúdọwọ lọwọ gbàjà àwàjà táwọn táwọn bá bá mi ṣe lágbẹlẹgbẹ bani bani gbẹwọn bani bani gbẹwọn obì àbẹ àbẹ bani gbẹwọn obì àbẹ àbẹ wọn sọmọ bani gbẹwọn obì èlé èlé ìjà wakọ ọmọ bani bani gbẹwọn obì àwọn obì àwọn kokoso kálẹ kálẹ nígbà ló ló wà ní ẹgbẹ rẹ bani gbẹwọn ọdọ ọdọ ọdọ ọdọ ìlà ìlà ló sà sà gbọdọ gbọdọ mọdọ wẹwẹ ó ń dàdó dàdó torí ogun ló fẹ́ wí. èmi náà ti wá di àtàwọ̀dà ojú tí ò ṣe fi bọ́ọ̀dì báyìí mo ti di àtàwọ̀dà ojú tí ò ṣe fi bọ́ọ̀dì bọ́mọdé bá fojú pariwo ojú mi lágbàlagbà bá kí ìdí ọjà pariwo ìdí mi èmi èmi má ṣe kàmá kàmá bù ṣe kọkọrọ bọlọ bí ibẹ yẹn ajá jẹ bá ṣe ọkọ èmi èmi ló ń gbígbóná ṣẹlá ṣẹlá mu yẹ mu yẹ mu yẹ ọ̀sán gílá gílá ọ̀sán yẹ ọ̀sán gílá gílá ọ̀sán yẹ ẹyẹ kọ́rí mi ló ń dóhùn mọ̀ ọ́n mọ̀ ọ́n ẹyẹ kọ́rí mi ló ń dóhùn mọ̀ ọ́n mọ̀ ọ́n ẹyẹ kọ́rí mi ló ń dóhùn mọ̀ ọ́n mọ̀ ọ́n àtẹ̀yẹ kọ́rí mi ló ń dóhùn mọ̀ ọ́n kò sún wẹ́yẹ kán lè fi mí ṣe gòṣùgòṣù báyìí ló ń ṣe dùn lórí ẹ̀bà mo ti wá ṣe tán báyìí tí wọ́n sọ èyí kàdí ẹ̀dìyẹ tí ó máa ṣe gòṣùgòṣù. a kì í fi tọmọlé a kì í fi lọrẹ máa rò ajá kì í lórí àbá irú adìyẹ kan kì í forí kan àwọn olùkọ́ ṣe ṣe. olùgbò ní ọ̀la àtẹ̀ká tó tẹ̀ wú obìnrin àtẹ̀ká tó tẹ̀ yọ̀ ọ̀fẹ́ ti gẹ́gẹ́ àkọ́gbẹ̀ǹde egun ọ̀pẹ ẹni wọ́n ká ọba tó mẹ́gẹ́lẹ́ gbé fèsì àgbẹ̀ bàbá alámẹ́jì ẹsẹ̀ wọn. ṣé mo ṣe ń sọ fún yín lọ ẹ dábàá àwọn ọmọ tí mò ń bá sùn. Ah, àwa ni ìyá wa. sórí yóò burú. Ah, ẹ mọ̀ bínú ìyá wa. Ah, mo bá wọn sọ̀rọ̀ wọ́n dúró lé mi lórí ẹjọ́ yín kọ́ ẹ bá lọ́dọ̀ ìyá mi tí mo rán yín bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ bá ń ṣàlàyé fún wọn pé nǹkan tí wọ́n ní kí n bá wọn rà wá bó bá ti dọjà lọ́la ń bá wọn rà bó bá sì ti di ọjọ́rọ̀ lọ́la náà ni o ẹ̀yin náà ni ẹ gbé wa kẹ́sì bá ń bẹ̀ wọ́n kó mọ̀ bínú. bí wá láṣọ òfin kí yín o lọ́ba lọ́ba lóyè lóyè ló ń rà ẹ wò mí ẹ mú fi wá ń kí yín o aláta ìlẹ̀kẹ̀ ti dé o. ẹ wò. Ah, bàbá. ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń bá ọ ra ìlẹ̀kẹ̀ tó o ní lẹ̀kẹ̀. ah lẹ̀kẹ̀ wà kódà aṣọ òṣùgbọ́n wà pẹ̀lú. ọ̀yà hmm. gbilẹ̀ gbilẹ̀ gbilẹ̀. so onílẹ̀kẹ̀ ìdí. gbogbo rẹ̀ ló wà gbogbo rẹ̀ ló ń bẹ ikọ̀ rẹ̀. ìlẹ̀kẹ̀ rẹ̀ wà lóòótọ́ àmọ́ ṣé kí n má tọ̀. kì í sọ̀rọ̀ lẹ́kẹ̀ ni mo fẹ́ sọ. síbìsì. o ṣeun. ṣùgbọ́n kọ́ àwọn Yorùbá máa ń bọ̀ wọ́n pò wẹ̀ wọ́n ní ọ̀sán tó rí gbajúmọ̀ tí ò jábọ̀ ẹyẹ òkú lásán ní fi rú wọn. bẹ́ẹ̀ni. o ṣeun tó bá wa mọ̀ bẹ́ẹ̀ láti ìjọ́ òní tí mo ti máa ń rí ọ tó máa ń kiri nínú ìlú yìí òun mi pọ̀ ẹwà tẹlẹdùmarè fún ọ ó yàtọ̀ sáwọn ẹwà tí mo ti máa ń fojú kàn. bàbá ẹ lè dẹ́rù mi gbé ẹ kéré pọ̀ ẹ dákun ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹlẹ́kẹ̀. gbàgbé nípa ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ ìfẹ́ tí mi ní sí ọ máa ń ṣe kékeré ṣé kí n má tàn bó o ti ń wọlé ìtótó yìí kò sọ ẹnì kankan tí ń gbé mi wẹ̀ èmi nìkan ni àti wípé ṣé o mọ̀ pé tọmọkùnrin bá rí gọ̀lọ̀tọ̀ tó yìí tí ò níyàwó ilé àpọ̀n náà ń pè ní wọ́n. elédùn ọ̀sẹ̀. ẹ mo fẹ́ fi irú rẹ ṣe ó sì dá lójú. bàbá ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ ẹ kó òkọ́ lẹ́jà sọ̀rọ̀ lórí ìlẹ̀kẹ̀. ṣé ẹ rélé ọ̀kẹ́ kan ni èyí ọ̀kẹ́ méjì. ṣé ò sí hmm. ẹ dákun kí ló ṣe wọn. bàbá ìwà kan wà aláta ẹlẹ́kẹ̀ aláta ẹlẹ́kẹ̀ lọ́balọ́ba ìwà kan wà ilẹ̀ arábìnrin lẹ́lẹ́dùn àfún ọ lẹ́wà ẹni bá rí ẹ tó lóhun ọ̀rọ̀ obìnrin tí ó fi jáde láyé kò tún lè fojú rẹ̀ rí nǹkan tó bá dààmú. àti gbọ́n ìyá bóyá sáré lọ ààyè dúró ṣé mo pé mo rán yín sẹ́lánà ní yọba káàtì tẹ ẹ lò. ìyá wa aṣọ tá a ṣe pẹ́ fún yín ẹ mọ́ bínú ìyá wa. ẹ sọ̀dí tẹ́ fi pẹ́ fún mi bọ́bá ti wá bí yín dà tó ti bí pọ̀nrẹ́pọ̀nrẹ́ yín dà ẹ pẹ́. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. bàbá hm? ẹ ti akẹ́rìn mi síta ṣé káà ní bẹ́ẹ̀ ṣe dàgbà tó tẹ́ ẹ tún já lágbára nínú ìlú yìí ẹ láyà ń lé. Hmm, tiwakẹwà mo yín pé òkè ń ṣe ọmọ ìlú yìí àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn náà dá ìdí nìyí tó fi mọ ẹni tó pè ní ẹ̀rín ẹ̀ka àmọ́ mi ò láyà kankan lé e. àbí mo níyàwó ń lé ni. rárá bàbá bàbá ò ní. àti pé ìjì kan ló jà lọ́kàṣọ lórí ìkọ́ ó já mẹ́nu kó lórí èèyàn mi ò láyà ń lé. ó sì dá yín lójú. bẹ́ẹ̀ ni. yá ah! yá yàwá kí ló ṣe yàwá wá sáwọn ìṣọ́kọ̀ kan ní o. ibo rẹ̀ sọ́wọ́ yàwá yàwá kí ló ṣe yàwá yàwá ibo rẹ̀ sọ́wọ́ sẹ́sọ̀ wà lẹ́nu yàwá ẹ̀gbọ́n yàwá yàwá yàwá yàwá yàwá. Yeah! lóògùn ọ̀fẹ́ o. yóò dáa fún ọmọdé yìí. torí àkọsẹ̀jáyé tèmi kò fẹ́ ní ti níyàwó lé débi tí ó jẹ méjì mẹ́ta o. èmi ìgbọ́n. ara bàbá bàbá ò ní. mi ò níyàwó o. kára lè bàbá. tó bá jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ mm. mi. ah o ti pọ̀ sí ilé ọ̀la nù. bẹ́ẹ̀ bá ti fọkàn mi balẹ̀ pé ẹ̀ níyàwó ni ẹ̀ sì ní fi mí ṣe ẹrú yín. àní máa rìn máa rìn bí olórí láàrin ìlú èmi ni mo bá lórí ọba àbí kó mọ̀ dáfádé rẹ̀ ọmú èmi ọmọ yìí gbàgbé yìí ó ti dayọ̀lá gbàgbé gbàgbé. àbí kí n kún ọ lọ́wọ́. wọ́n sì yọnu. bẹ́ẹ̀ bá dúró kọ́ mi balẹ̀ pé ẹ tó bí ẹ ẹ pa. Eh, ṣó dá yín lójú pé ẹ̀ẹ̀ni tó méjì sí mẹ́ta. èyí eh, àbí kó má dàfẹ́ sí báńkò ẹ̀bẹ̀ níyàwó kí mo rẹ́ fi wọ́n ṣe wọ́n ń tà wọ́n àbí wọ́n lé wọn sórí gbá àmì ìníyàwó kankan ni ló kàn fẹ́ o. ẹ eh, bó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ń fẹ́ mi àtẹ ìfọkànmí balẹ̀ pé. Olódùmarè ẹ̀rí ìkà ló rán mi sí yín o ẹ̀rí ìkà ló ní kí n wá fún yín léèwọ̀ jẹ mi ò dáṣẹ́ ara mi jẹ́ ẹ̀yin ìyá o ẹ̀yin ìyá mi òṣòro mọ̀nìgà apanimọ̀wá kú olókìkí òru ẹ̀yin larógbá aṣọ má balẹ̀ ẹ̀rí ìkà ló rán mi sí yín ẹ̀rí ìkà ló ní kí n wá fún yín lómi ìrẹ́ aláboyún mu mi ò dáṣẹ́ ara mi jẹ́ o ẹ̀rí ìkà ló mi wá ẹ má wàá jẹ́ ohun mi bẹ́ẹ̀ <laughs> èṣù láàlú ògiri òkú abániwọ́rọ̀ bá òrì dá ẹ̀bọra burúkú ti ń jẹ́ látọ̀ pa ẹ̀ríkà ló rán mi síwọ̀ náà ẹ̀ríkà ló ní kí n wá fún olómi mu òun ló rán mi iṣẹ́ o mi ìdáṣẹ́ ara mi jẹ́ ẹ má wàá jẹ́ ohun mi <laughs> àṣegbé ni oko olóògbé ṣe ní oko bàbá rẹ̀ àṣegbé ni oko olóògbé ṣe ní oko ìyá rẹ̀ àṣegbé lòrò ń ṣe láàrin ìlú gbogbo ohun tèmi fìwà fún ọba ṣe lónìí kó di àṣegbé ó tiẹ̀ wá dá báyìí àtùpà ẹ̀mí ẹ̀rín kà ẹ̀ bí n bá pa ọ́ lẹ́nu kò léèwọ̀ ẹ̀ bí n bá pa ọ́ á jẹ́ pé òjèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ nù. <laughs> a ti tẹ òjebo lóòṣà lọ́wọ́ báyìí ó wá kú bàbá ńlá ẹni tí ó bọ̀ ẹ̀rín kà èmi rẹ̀ ti jọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò mọ́ náà. àdàbà àdàbà kí ló dé gbogbo ajá mi ti kú lágbàlá àdàbà kí ló ṣẹlẹ̀. àdàbáyé o àdàbáyé o àdàbáyé o ibikíbi tó bá wà ó yẹ ìwọ̀dà. ah ẹ gbà mí gbogbo ẹ ló dúdú yìí. àdàbà o àdàbà àdàbà ó yára ọ̀wá ibikíbi tó bá wà ìwọ̀dà àdàbà omílà o. yé àdàbà kíbikíbi tó bá wà má bọ̀ báyìí o àwọn ayá mi kú lọ lágbàlá jẹ́ kí ojú èmi rẹ̀ kájọ ní jú báyọ̀ ọwọ́ àti mo fẹ́ bọ́ ọ̀sán àdàbà. àdàbà gómìnà o. ẹ gbogbo ẹ̀ tún dúdú yé àdàbà gómìnà ànàbí o. àdàbà. <laughs> ó tiẹ̀ ti wá dáa báyìí mo ti bá ti yẹ̀wù jẹ́ mú sisi bá ti tajẹ́ pẹ̀lú ibí ló wá kù sí báyìí. <laughs> kí ló dé ó fún gbogbo àwọn òṣèlè mi ní wọn jẹ èmi mo ṣe fún ọ kí ló dé. <laughs> dákẹ́nu rẹ ẹ̀rín kà ṣé ò mọ̀ mí ni. ìwọ ni. atarodo ni mímí ò ṣe fi bọ́jú atarodo ni mímí ò ṣe fi sídìí bọ́mọdé bá fi mí bọ́jú apariwo ojú mi ojú mi bá gbàlagbà bá kí mi bọ́jú apariwo jí mi jí mi èmi má bójú ṣe kà má bójú ṣe. kọ́kọ́rọ́ burúkú tí ibẹ̀ yá ajá jẹ́ bá a táṣì ọkọ̀ ìlú èmi ló gbénú gbígbóná ṣara mùyẹ́ mùyẹ́ mùyẹ́. fi wọ̀n kẹ́wà èmi ló ṣẹlẹ̀ àyà mi ni ọ́ kí ló dé. ẹ máa wo oníyẹyẹ táláyà rẹ ó mọ mí nì èmi ní fìwàkúwà ọmọ ẹwà tó mi tó lé sínú gbólídọ́ kìíní àná àjẹgbẹ́ àjẹkù ejò ni ọ kò fẹ́ máa ṣòro bí agbọ́n àmọ́ lónìí náà ni kò ní lọ. dákẹ́nu rẹ àdídẹ́gbẹ́ àwọn oní alára ògbéjìmọ̀ awolé ajérò kùkùmíkù awolé olókun kùkùmíkù awolé ọlọ́fà nífà fọ̀rúnmìlà nítorí tó ti kọ̀lé òrùn wálé ayé wọn ní Ọ̀rúnmìlà ọ̀tá àlè wájú ó níwájú lọ ká foró tiẹ̀ sí pani wọn ní Ọ̀rúnmìlà ọ̀tá àlè lẹ́yìn ó lẹ́yìn ìlà kékeré foró tiẹ̀ sí pani wọn ní Ọ̀rúnmìlà ọ̀tá àlè láàrin ó ní àtọ̀tún àtòsí lọ́wọ́ Ah o ìgbàrúmọlẹ̀ o ẹ̀dọ̀bọ̀ rúmìnà o ah, ẹ̀dọ̀bọ̀ rúmìnà ò mà dá mi lóhùn ẹ̀dọ̀bọ̀ rúmìnà ò dá mi lóhùn ah, ìyàpọ̀ ìyàgẹ̀tẹ̀ Iya ìyàpọ̀ ìyàgẹ̀tẹ̀ ìwọ náà tún dá mi lóhùn èyí ló dé o ó yẹ tó bá rí bẹ́ẹ̀ gbogbo ọ̀sà tí ń bẹ nílẹ̀ ó yẹ gbé ọlẹ̀ ẹ̀dìdẹ́ irọ́ mo jí mo bá wọn níbi wọ́n gbé ṣe gbogbo ayé mi ṣe ìmú ìmú báwọn oníbi wọn gbé ìyàyọ ní gbogbo ayé bá mi ń yọ. mo bẹ ewúrẹ́ lóko wàjẹ mo bá àgùntàn lóko kiri mo bó ìṣàlá ní gbogbo ìyàmọ ìlẹkùn àfin ní mímì òṣèlú àgbá lójú àròdì ní mímì òlẹsẹ yàgòyàgò lọnà kìnìún ní mímú kọjá ní ọkùnrẹkọlọkọ lójú ń gbà. <laughs> ó padà lọ gbẹ̀yìn náà ni. ó padà kúrò nílùú yìí náà ni ó tiẹ̀ ti wá da mo padà mú lè rí ìyá mi ṣe èmi fìwà kúnwà fúnra mi elédùà ò ṣe o olúgbó mo dúpẹ́ lọ́wọ́ rẹ àdàbà olúmìlà mo dúpẹ́ tẹ́ẹ̀tì mi lẹ́yìn tẹ́ẹ̀tì mi lójú ẹ ṣé mo dúpẹ́. wá dà báyìí. ṣe rí gan-an. ó yá o ẹ̀yin ọmọ mi nínú ìtàn tí bàbá yín sọ fún yín yìí ẹ̀kọ́ ìwé dẹ̀rí kọ́ inú ẹ̀gàn. ìmí ẹ̀kọ́ kọ́ ìmí ẹ̀kọ́ kọ́. ó kọ́ wa wípé ipòkípò tí ẹ̀dá bá wà láàyè tó bá rò pé ẹnìkankan ò lè mú elédùn àmì lókè tí ó ń. ìwọ ń kọ́. bí kálágbára máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ hmm. ó má ṣe gàgà lórí ipò tó bá wà. ẹ eh, ọ rí bó ṣe ń sọ̀rọ̀ ajé kí oúnjẹ tí oúnjẹ lé kọjá kọ́ lè sọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ọlọ́kọ́ ọjà yìí. kéèyàn máa rẹra ẹ̀ sílẹ̀. ìwọ ń kọ́ ti oje. kí alágbára kó má máa fi agbára rẹ̀ ṣèkà sẹ́rí gbogbo àwọn ọmọ tí mo bí gbogbo yín pátápátá là ń káàyè yín pé o àmọ́ ẹ má wàá wo ìṣe tẹ bá wo ìṣe tí ẹ̀rí kà sí nínú ìlú wa yìí hmm. alágbára yóò ṣe jẹ́jẹ́ yóò tẹ̀ jẹ́jẹ́ ẹni bá mọ ikú tó pa ẹ̀rí kà yóò sọ agbára rẹ̀ yóò sọ bá a ṣe wọlé náà láà ṣe jáde o ẹ wà tọwọ́ bomi ẹ wà bùrù sókè lẹ́ẹ̀mẹ́ta wà sọ pé ẹ̀rí ìkà ẹ̀rí ìkà tìyẹ ni mo ṣe o kí ni mo wí. ẹ̀rí ìkà ẹ̀rí ìkà tìyẹ ni mo ṣe o. ọ̀yà. ẹ̀rí ìkà ẹ̀rí ìkà tìyẹ ni mo ṣe o.